وما أكل وما أكل السمع إلا ومسكين وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم شرك اليوم يئس الذين كفروا من دينكم ولا تخشوهم واخشوا اليوم أكمل أخذي لكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ورضيت لكم الإسلام دينا فمن الكفر في مصمت غير المجاهدين فإن الله غفور رحيم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ọjọ́ kejìdín ní ọgbọ̀n twenty eight nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìjọ ọ̀tá níbi tó ń bọ̀ wà lọ́sọ̀lá ń السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ìṣesí wa ní jùmọ̀ àtọ́bá kẹ́yìn oṣù a máa ń ṣe tafsir àwọn ayatul Qur'an pẹ̀lú àná ọlọ́run ọba lẹ́nu a máa tẹ̀síwájú nù tafsiri suratul Ma'idah ayé ẹlẹ́kẹta eléyìí tó ti fi adi ń ṣe àlàyé ẹ lọ láti bí ọ̀sẹ̀ tó kọjá tó kọjá ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi tó ti ń ṣàlàyé fún wa ní àwọn nǹkan tó jẹ́ wọ̀ láti jẹ nínú àwọn ẹran. ثواني أعوذ بالله من الشيطان الرجيم حرمت عليكم الميتة ọlọ́run ní òun ṣe òkú ẹran òun ṣe é léèwọ̀ fún yín wọ́dàm asàlàyé nígbà tá à ń sọ̀rọ̀ òkú ẹran yẹn ìpè á yọ àwọn òkú méjì kan kó mẹ ohun tó kú fúnra rẹ̀ méjì ẹja àti rẹ̀ ajá ní pé nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe lé ọ̀gẹ́ bá sọ fún wa òun náà ní alimẹ́yìíta. bákan náà nù kẹta lè pè mí mẹ́yìíta òun náà ní ẹrẹ tó wà láàyè lápẹẹrẹ wọ́n wá bu ẹran lára rẹ̀ láì sí ipa kú lòun náà wọ́n wà ní ohun tọ́lọ́ wọn bá nìkan láti lé wọn. ọ̀dàm ọlọ́wọ́n bá lóun ṣe ẹ̀jẹ̀ léèwọ̀ ẹ̀jẹ̀ àsúgbè káàfin fi ẹ̀rí jọ ẹ̀jẹ̀ méjì lẹ̀ ẹ̀dọ̀. àti àmà ìyẹn wà nù jẹ. ìkẹta nínú tọ́lọ́wọ́n bá ti léwọ̀. òun náà ni ẹran ẹlẹ́dẹ̀ gbogbo ara rẹ̀ yẹnyẹn wọn jẹ. ìkẹrin. Eh, àtúntò sí pé wọ́n pa ṣùgbọ́n kì í ṣe wọn pa pẹ̀lú orúkọ ọlọ́run ìkọ́ tí ń ṣe kọ́ ọlọ́run náà pa ìkẹrin nìyẹn a jẹ yẹn náà ẹ̀wọ̀n arẹ́lẹ̀ka òun lẹ́rẹ̀ẹ́ tí wọ́n fún lọ́rùn pa àkùgbọ́dọ̀ tẹ̀lé yẹn náà ọ̀yà kẹfà ẹlẹ́ẹ̀kẹfà ni èyí ni wọ́n ló ń pọ̀ pápá àkùgbọ́dọ̀ jẹ̀yẹn náà nínú ẹran ẹlẹ́ẹ̀kẹ lónìí yẹn alimẹ́yìíta alákọ̀ọ́kọ́ yẹn ni pé ẹran tó kúkú rẹ̀ ìkejì òun ni dáàmú ẹ̀jẹ̀ ìkẹta òun lẹ́ran ẹlẹ́dẹ̀ẹ́ ìkẹrin ní èyí tí wọn dá kọlọ ọba sí ìkarùn ní mùsùlùmí tí wọn fún lọ́rùn pa ọgbóòdà ìkẹfà nìyẹn èyí tí wọn lù ń pọ pàpà wà lùmọtara díà ẹ ẹlẹ́ẹ̀kejì nìyẹn òun lè tó ti borí bọ́lá torí òkè. bẹ́ẹ̀ lẹ́lẹ́rẹ́ tó kẹra wọn pa àfọwọ́lá jẹ̀rẹ̀ náà ìkẹjọ nìyà. àdìsọ́ bá fi pé ẹran abìjà òun lọ jẹ́ ẹ́ tì bóyá kìnnà ìkẹsàn nìyà àbẹ́kù àbígbòkò àbájá haramu ni kéèyàn jẹrú ẹ ẹlá máa ga jàyè tó ẹ àbí tẹ bá dúró lókù wọn lè yí tẹ dúró yẹn ọ lọ papọ̀ mọ́ èyí tó fún lọ́rùn ṣùgbọ́n kí èkú tẹ padà rí mú èyí tí wọ́n lù pọ̀ ṣùgbọ́n kí èkú tẹ rí mú èyí tó jábọ́ látọrí òkè èkú ẹ rí dúkú èyí tó kára wọn kèétí ìgbó ẹrí dúnbú àti tí àtìjábù jẹrẹ fún àtìjábù jẹ kèétí ìgbó ẹrí dúnbú ìlà wọn rẹ kẹyìn tó ìtumọ̀ rẹ nìyẹn. bákan náà èyí tó wá fi pé wọ́n tún wá lọ dúnbú ẹ̀ alánúsùbì sójú bọ wọ́n dúnbú ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ léèyàn ní àrà ni o ẹ má fi jẹ́ o àti bọ́lá wọn bá tún wá ń pọ̀ fún yín ibi tá a dé nìyẹn wípé ẹ kò gbọ́dọ̀ wá ìpín yín pẹ̀lú ọkọ̀ wọ́n ní láti gbà yín mọ̀gánmọ̀gán ń tọ́ fi yẹ ẹsẹ̀ wò nìyẹn wọ́n lọ́kọ̀ mẹ́ta ọ̀kẹ́ wà á sọ wípé àrò nìyẹn bẹ́ẹ̀ wọ́n kọ́ ìfàlì ọ̀kẹ́ láti fàlì ìkẹta gòfìlà lòún jẹ lẹsà lè ṣe é tí fáàlù bá jáde wọn ṣe tí lábẹ fáàlù bá jáde wọn ní ṣe tọ́wájá pé gòfìlà lọ jáde ńlọ́wọ́ rẹ̀ fáàlù kíní bàbá yẹn tó bá yí ipò kíní àrò yẹn á tún tún ṣe tí kàmá fi jáde bìtà wa sùn náà ní ibi iṣẹ́ ìdílé ẹ̀ ti kárọ̀ ní ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ fún wa dídá dúró sí ní oṣù tó kọjá ni. nítẹ̀síwájú nínú àyà yẹn ọlọ́run bá wá ń sọ fún wa pé yá sòlùkù fárí ọ̀ṣà ìtọ́ni mi dín ní mùsùlùmí pé aláwọn kékeré jíjá kan wọn àti bí àṣà ìtọ́ni bó ti já gan nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ọlọ́run ní àlìyá ọmọ yẹn ìsàlẹ̀ ti ilẹ̀ káfàrú mi dín nìkan. àlìyá ọmọ yẹn ìsàlẹ̀ ti ilẹ̀ káfàrú mi dín nìkan ọlọ́run ọba ní òní lónìí àwọn aláìní gbàgbọ́ wọ́n ti jágbà kó níbẹ̀ sí Ali ibn Abi Talha wọ́n ní ẹgbàá wáyé wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní àwọn aláìní gbàgbọ́ wọ́n jágbà ani yòrò ti rún dínà hàn tí wọn ò lè padà sínú ẹ̀sìn ẹ̀sìn wọn mọ́ ìyẹn ni kàn ti jágàn kó o níbi ẹ̀sìn yìí pé ẹ lè sẹ́rí kó o nínú lànà ẹ̀sìn bẹ́ẹ̀ wà wọ́n ti báyìí ni wọ́n ti gbẹ̀gbẹ̀ alásọ̀dọ̀ àti ọ̀gbìn àti ọ̀rọ̀dé rìbá àti sudai àti mọ̀kọ́tì àti mọ̀kọ́tì lùmùnìyàn wọ́n lérò rẹ̀ ní hadith tó wá nínú sọ̀hí tó ti sọ ọlọ́run sọlọ́lọ́ àṣálá sọ wípé iná ṣàìtọ́nà ẹ̀rá ti dání kọ́díyà ìsá àníyàn ọ̀rọ̀fádà àníyàn àbúdà olùmọ̀sọ́lù nàbí jẹ́sílá ti làárọ̀ ni. ó ti jágà gbogbo àwọn tó ń kírun wọn ò ní lè sin òun mọ́ wọn ò ní tẹ̀lé òun mọ́ ní orí gúúsù lárúbáwá wọlé kìí tàhírí ṣì náà ṣùgbọ́n yóò máa dárò yìí ọ̀tá ìkórìíra lọ́mọ àti asún wọn láàrin. wọ́n là lè sọ pé kóńtà gbàlérò náà ní pé yẹ ìṣú wọ́n ti jágàn mímú sábà hàtìl mùsùlùmí náà lèmọ́ tàmọ́ yàtọ̀ àti ìhìn mùsùlùmí náà mi náà lè sì fáàtìl mùsùlùmí àti ṣíríkì wà áhìlì. wọ́n ti jágàn níbi àwọn mùsùlùmí ò lè ṣe dàrúdàpọ̀ mọ́ torí ìyàtọ̀ ti ń bẹ lára àwọn mùsùlùmí wọ́n ní àmúyẹ ìròyìn tó yà pàṣẹ bọ àtẹnidíṣẹ bọ lọ́lọ́wọ́ bá ń gbé ń pa àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n nígbàgbọ́ lódodo nígbà ń pa wọ́n láti ẹgbẹ́ kan ti sùúrù wọ́n dúró ṣinṣin níbi ìyapa àwọn kèfèrí yẹn kọ́ má ti páyọ̀ ẹnikẹ́ni àyàfọ́lọ́ ọlọ́wọ́n ní padà dàkṣà òun wà fìyà ó ní. torí àwọn kùfà àti ọ̀ṣẹ̀ ìtọ́jú wọ́n ti já gan kúrò nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ẹ má bẹ̀rù wọn ẹdúró ṣinṣin ẹ̀jọ́ra yín ẹdúró ṣinṣin lórí ìlànà ẹ̀sìn bí ẹ má payá wọn wà ní ìyẹn ni pé ẹ má payá wọn níbi ìyàpàdé yapa wọn. èmi ọlọ́wọ́n bá ní ẹ páyà torí màá fún yín lápá màá ràn yín lọ́wọ́ lórí wọn màá kó parun bá wọn màá fẹ́ ìjèrè màá wo igbá yàáyé sàn màá wá gbé yín lékè wọn láyé àtìlẹ́jọ́ gbé dàlùkìyàmọ̀ eléyìí jẹ́rìí kan nínú ẹ̀rí tí ń jẹ́ oyè wáyé pé àlùkọ̀ṣíyàtù lẹ́wọ̀n min àníwá ilẹ̀ ìbáàdà àlùkọ̀ṣíyà ìpáyà èyí tí ó nímọ̀ nínú ìran ìkan ní í ṣe nínú àwọn ará ẹjọ́ sí alẹ́ tí sàbádàdà lọ́rù bí ha tọ́lọ̀ fẹ́ ká fi sìn wọn kọ́síya bẹ́ẹ̀ kọ́síya yìí nítorí pé àwọn gbólóhùn kan bẹ tó yẹ pé ìbáàdà ni wọ́n ṣùgbọ́n tí ọ̀rọ̀ báyìí yẹn dáadáa yóò gbé sí ìrẹ̀ kan náà àní kọ́síya ani khawf ani khushu' a sì ní ràdàtù ìkíni kejì kẹta sí kẹrin yẹn ìtumọ̀ àwọn yàtọ̀ tabani khashiyatu ìyẹn ní í ṣe pẹ̀lú kéèyàn nímọ̀ nípa ẹni téèyàn ń páyà ọlọ́wọ́ bá sọ ní sọ́tò fáfẹ́rù wípé ìnàmọ́. يخشى الله من عباده العلماء àwọn tí wọ́n máa ń páyà Ọlọ́run nínú àwọn ẹrú rẹ̀ náà ni àlẹ ìlànà òun làwọn tó mọ rírì ẹ̀ tí wọ́n nímọ̀ nípa rẹ̀ ẹni pé ìpayà yẹn ó yàtọ̀ ìpayà ní ọjẹ tó rẹni tí yẹn ń bẹ̀rù yẹn ìyẹn mọ̀ nípa ẹ̀ lọ́wọ́ pé àwọn tó máa máa páyà ọlọ́run gẹ̀ẹ́gàn nínú àwọn ẹrú ẹni àlè ìrúlẹ̀ bẹ́ẹ̀kù àwọn tí wọ́n dọ́lọ̀ wọ̀. wọ́n fi ẹgbẹ́ àlùkọ̀síyàtù ó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn. ìyẹn kẹ lọ́wọ́ ọba àlejò ló pàṣẹ rẹ̀ gbogbo dọ́lọ́ bá dẹ̀ ti pàṣẹ rẹ̀ ó di ìbáàdà. ọdẹ tọ́lọ́ bá kọ̀ nípa rẹ̀ ó di ìbáàdà àìsí ìrẹsì lọ́hùn-ún. tọ́lọ́ bá ṣíṣe èyẹ sí lọ́hùn ni káwọn fún bẹ́ẹ̀ kéèyàn bẹ̀rù níbẹ̀rù wòye tí kìí ṣe ọ̀fun sírí kìí ṣe jìbìlì ọ̀fun sírí òun níbi kí ẹ máa páyà pé òkú òrò ọ̀fun jìbìlì mẹ́ nípáyà ẹ máa páyà oréjò ní ìṣe ọbẹ̀rù àbórí kìnìún jìbìlì nìyẹn èyàn lè ṣe lé yẹn ká lọ fún tọ̀ ń fẹ́ lọ́hùn kó sì tẹ̀rí ṣùgbọ́n káwọ́ fún kí báyọ̀ ọlọ́run ọba ṣùkánná kí yẹn fi síwọ́ níbi pálapàla nínú ìwọ táwọn máa pè ní ìpayà wọn farajọ wa wọn ò rí bákan náà òun ni àlùkòṣùrù wa kòṣù nìyí a máa ń rí yẹn nínú ìbáradà lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá ń ròyìn àwọn onígbàgbọ́ òdodo nìkan ní afúláhà mínú. ọlọ́wọ́ ti fẹ́ rí àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè pàápàá wọ́n ti jèrè. الذين هم في صلاتهم خاشعون ọlọ́wọ́ bá ròyìn wọn wípé àwọn onígbàgbọ́ òdodo yẹn wọ́n máa ń ní kòṣó ìpayà ìkọminú ọlọ́run ọba nínú ìjọsìn inú ìjọsìn là á máa ń wá yẹn sí bẹ́ẹ̀ máa jọ́sìn lọ́wọ́ fún ẹ pé gbogbo ohun tó lè máa ṣẹlẹ̀ nígbà ni kò sí nǹkan kan tó rẹ́ sí mọ́jọ́ ọlọ́run lọ kò ṣọ́ọ̀rọ̀ nìyẹn. wọ́n dàrí nínú àwọn ẹni ìṣáájú rẹ̀ tí wọ́n bá ní ọ̀rọ̀ rẹ̀ jẹ́ mọ́ prison yóò ní wọ́n á bá òun tó ń bá ń kéwòn ìgbà yẹn lọ́wọ́ ní nífìlì ìbí rọ̀ gẹ́gẹ́ yóò lè ta wọlé gẹ́gẹ́ yìí máa sáwọ́ mi tó ń kiri lọ́wọ́ èrò ní pípa sí ni ni ìbí gẹ́gẹ́ yìí ni gẹ́gẹ́ kékeré gbá lọ́wọ́ kan àbí máa ń ká ti sọ̀rọ̀ Imam Bukhari rahimahullahu ta'ala agbọ́dẹ̀sì wa ta kojikòji lẹ́sẹ̀ báyìí lórí pàǹsẹ̀ nẹ́fìlà nẹ́fìlà lẹ́yìn ìrọ̀ àyílá ìrọ̀ ọ̀sẹ̀ bá la ilaha illallah ìmọ̀ ọ̀mọ̀ ọ̀dẹ̀ sọ́ọ̀bù rú. stọọpù rẹ rárá wọn á ní wọn parí ìfún wa ń béèrè pé àwọn alẹ́kẹ́ni kan yìí tí ò sí kan gbogbo ẹ̀ ní ni. wọ́n ní ah, àbá nígbà tí ah, wọ́n ní òun fẹ́ tó ń gbé òun fẹ́ yẹjú ẹ̀ ni. oṣù nìyẹn kọ́ má fi ohun máa máa wà lẹ́mìí ọlọ́run lọ́gbà tí torí pé èdè yorùbá nílẹ̀ báyìí pé ìdá èdè láti inú èdè kan bọ́ sínú èdè kan bẹ́ẹ̀ ni ó ti máa lẹ́nu ọ̀rọ̀ ẹgbẹ́ yìí náà dájú náà ni kí wọ́n lẹ́ẹ̀kan lọ kéwù ẹ̀rì ní ìsìn tí wọ́n bá ní wọ́n á káwọ̀ ìpayà lágbè tí wọ́n bá ní túnmọ̀ káṣíyà ìpayà lágbè tí wọ́n bá ní kó túnmọ̀ kòṣọ́ ìpayà lágbè tí wọ́n bá túnmọ̀ ráhìbà ìpayà náà ló tún pè bẹ́ẹ̀ bụ fojú jọra ní òrí bàtà bẹ́ẹ̀ náà rahabatu rahabatu a máa wáyé nígbà tí ìyẹn bá ń bẹ̀rù kankan òdìkejì ẹni ọgọ ya kékeré yẹn bá ti rahaba pé ìyẹn ń bẹ̀rù ìyá ọlọ́run ọba sùpánẹ kékeré yẹn bá wọlé rẹ̀ òun làwọn ọ̀daràn kan ti yọjú. àwọn ọmọlẹ́yìn ẹnìkan tó ń pè ní rọ́bì àtù al-Adawiyya nínú àwọn ẹlẹ́sìn Sufi rọ́bì àti wọ́n ń pè eléyẹn nínú àwọn ẹlẹ́sìn Sufi ọ̀pẹ́lẹ́sìn ni wọ́n mọ́mọ́lìkì lójú yé wa bẹ́ẹ̀ o rahimahullahu ta'ala wọn ni wọn làwọn fẹ́ ń bẹ wọn làwọn ń ṣe kọ̀sídà wọn bá darí wọn darí náà ni wọ́n máa fi jósù wọ́n tẹ̀lé lùlù ńgbà mi. ìbéèrè tí mọ́ malik rahimahullahu ta'ala tí wọ́n béèrè jọ ẹni pé ṣé wèrè ni wọ́n ni. ẹni pé kí nínú ìlé díẹ̀ díẹ̀ sáwọn ti sinwi ni àgbo ha wọ́n ní wọn ò sinwi pé wọ́n máa ti sún fílà ọ̀dẹ ah mọ́ malik ń hàn àwọn eléyìí ní sẹlẹ́sì la ilaha illallah ẹni gbọ́dọ̀ yẹn tóbi pọ̀ òun ló fà á ni mo sọ pé àwọn ẹlẹ́sìn sufi nínú àwọn ẹlẹ́sìn sufi obìnrin kan bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní rọ́bì àtúlù àdàwíyà wọ́n láwọn wà nínú àwọn rọ̀bàníyúnà ìjà àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àwọn kan sílọ́hùn sílọ́hùn táwọn sílọ́hùn kì í ṣe fáwọn fi ń sojú kòkòrò gbọ́ báwọn ẹ̀wà lè náà. àwọn ń sin lọ́hùn ń tà wọ́n ṣe pé àwọn fi ń bẹ̀rù kọjá wọn sínú náà wọ́n bá wù ú kọjá wọn bẹ́ẹ̀. ẹ̀rí pé lè yapa bọ́lá ń sọ̀rọ̀ yẹn àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ mílẹ̀ làǹbí àwọn rọ̀ṣọ̀. ọlọ́run ròyìn wọ́n wípé wọ́n ní ẹ̀dẹ̀ ọ̀hún dandan ọ̀rọ̀ ọkọ̀ bá wọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kánú lánàá kọ̀ọ̀ṣẹ̀yìn. إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين àwọn ànábì ọlọ́run àwọn ẹni ọlọ́run wọn a máa yára wọn máa yára pàpà lọ síbi ohun tí ń jẹ́ gbogbo rere wọ́n yẹ di ọ̀hún nana ọ̀rọ̀ kan bá wọn ọ̀rọ̀ kan bá wọn a sì máa pè wá lẹ́ni tí ń sojú kòkòrò ìyẹn ni pé wọ́n ń sojú kòkòrò àlùjẹ́nà ti ń bẹ lọ́dọ̀ wa wọ́n rà bá wọ́n ti tún bẹ̀rù náà káwọn fẹ́ wọlé o ọ̀kẹ́ àdó lálẹ́ ọ̀ṣẹ́ yìí wọ́n tó ajẹ́ ni tí wọ́n fi kíni o wọ́n ń kọ́ mi inú wa nù jẹ́ ìyẹn bá nínú àwọn kan sí lọ́hùn dáhùn lẹ́yìn tàbí àwọn náà yẹ ọ̀gbọ́n náà fi jẹ́ <laughs> ẹ báwọn ni wọn kú bá àṣà lòjẹ ní Ọlọ́run wọn bá wù kọ́ máa bá wọn àṣà lòjẹ lẹ́yìn àwọn ti lọ́hùn dà wọn ni èdè báwọn ní rọ́ọ̀bà kúrò níbi iná Ọlọ́run wọn bá wù kọ́ lọ́ọ́ wọn bẹ́ẹ̀ la ilaha illallah. lẹ́yìn ìgbà táwọn sọ̀sọ́ láti kọ́ alẹ́ kọ pé kò sí eré téèyàn béèrè lọ́dọ̀ Ọlọ́run tó tó kéèyàn béèrè kí ni àlùjẹ́nu ọ̀dẹ̀ sí lábúrú téèyàn wá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó kéèyàn wá sọ ní kò gbìyànjú sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run wá pàṣẹ wípé fọlá kàṣà òun wà ṣá òní. torí bẹ́ẹ̀ má pààyà àwọn kèfèrí yẹn torí wọ́n ti mọ̀ yí yapa àwọn káwọn ìjọra èmi ọlọ́run ọba ní kẹ́ bẹ̀rù tẹ́ ẹ bá ti bẹ̀rù mi ẹ ti ṣèjọ́sìn nìyẹn ẹ ẹsẹ̀ rẹ̀ náà ni pé màá ràn yín lọ́wọ́ lé wọn lórí màá pa wọn run ẹ̀yin ó jèrè bákan náà màá wo ìgbáyà yín sàn màá tún wá gbé yín lékè wọn láyé àti níjọ́ gbé dàlọ́ ẹ̀yà mà. báyìí nínú tẹ̀síwájú lọ ayà yẹ ọlọ́wà ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati. al-yawma akmaltu lakum dinakum ẹ̀rí lábẹ́ àyà kẹta yìí náà láti wá ìsúmọ́lù díìnì ìsìlámì ìpè ẹ̀sìn ìsìlámì ọlọ́run ní òní ṣíṣe ọjọ́ ìjàtìlúwàdà ìjọ arọ́fà ọlọ́run ní òní o àtúmọ̀tò lẹ́kùn díìnì ẹ̀kún o. mo ti fi ẹ̀sìn yín fún yín. وأتممت عليكم نعمتي إدرا مي مصفاري عليه لوري bákan náà mo wá yọnu sí islam fún yín pé ẹ̀sìn ayérayé tẹ máa sì nìyẹn kò sí pààrọ̀ ní ẹ bá pààrọ̀ rẹ̀ ń tọ́ ń kẹ́jẹ̀ gbẹ̀rẹ̀. قال رب إن الدين عند الله الإسلام أساور فسوى على دور الإسلام eléyìí ní ìdára tó tóbi jù fálẹ ọmọ yìí nípa bọ́lá ọba pẹ́sìn wọn fún ọ ó fi ẹ̀yìn báwa mùsùlùmí àtún nídìí ẹ̀sìn míì mọ́ yàtọ̀ sí islam ẹnì kan sọ̀rọ̀ sàbátù lónìí ẹlòmí islam tiẹ̀ nítorí lè máa fi ṣe sísòro bá dé ni o sísòro bá ti dé báyìí yóò gbé rọ ni. ẹlòmíì wà láǹkù sọ̀hìn tóun bá ti ní ìdìkan lẹ́rìí mọ́sálásí lóun ṣe ń ṣe islámù tiẹ̀ ní ẹ̀ o. òun làwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọ́n sọ ọmọ lẹ́ amúrin káàdà yá sí lóbòrò lọ́kọ̀ọ́kọ́ sọ amúrò láà sọ́là ولا sọ́mọ̀. bẹ́ẹ̀ ló ní ṣe rí tiẹ̀ nìyẹn ìsìláàmù ti òtún bẹ́ẹ̀ yẹn lọ bí bá ti ń dùn àṣẹ̀ṣì yìí lọ ni. wọ́n wá ti kan ẹ nígbà gbogbo ẹ wá yí pọ̀npọ̀ lẹ́yìn tọ́lọ́ ọba àlejò ọlọ́dún ṣàlàyé pé ìdẹ̀ra tó ń ṣe fún wa rẹ̀ tó ń pé islam fún yín ó ti pé kò ládìí mú Ibn Kathir rahimahullah wọ́n ní ìdẹ̀ra tó tóbi jù ní tọ́lọ́run ti falẹ̀ fún mọ̀ yìí òun lè fi ó gbé ẹ̀sìn wọn fún wa wọn ò ní bùkátà fẹsùn ìmí ìdọ́yàtọ̀ sí islam àlèhùnbọ̀ yóò tó a ní bùkátà sàǹdẹ́bì ìdí ìyàtọ̀ sàǹdẹ́bì wa قال ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله وخاتم نبيين ما كان محمد ما كان محمد أبا أحد من رجالكم قال أبي محمد كنت بعدية كان هو يعني ولكن رسول الله ṣùgbọ́n ti sí ọlọ́run ni ọlọ́run tẹ̀ tó fi parí àwọn àjẹbí ọlọ́run látàrí gbígbé Islam oníbi kò sẹ́sìn mi ìta tó máa délé lánàbí mi àlébí mi ìmọ̀ta tó máa kó sáfún lẹ́yìn rẹ̀ náà ni wọ́n mú sáfì rahimahullah ta'ala ó ní ẹni tó bá ti ẹ̀sìn súnfì láàárọ̀ ó tó ń dọ̀sán yóò fi di wèrè. ẹ̀rí kọ́ bàbá àfa yìí lè jù báyìí ó lé àbí tó lé ní ẹ̀bọ́dọ̀dọ̀ ni. wọ́n ní wọ́n kìlọ̀ fẹ́ ní nǹkan jèló gbá abẹ́ kírun ẹ̀dẹ̀rẹ̀ jó wọ́n ní kọ́ láyéláyélàlá láyéláyélàlá lórí kíni bá kírun. ẹ má ṣe wọn ṣe yìí à káwọn ká ṣe kírun. wọ́n yẹ pé ọ̀rọ̀ ọlọ́sọ̀ yìí pé wàá kì ní lè bí kiri. àrẹ́bì tí wọ́n sọ àyà kalẹ̀ ṣe ó fi jó sí sọlọ́lọ́ọ̀hún ayọ̀ sálà àtàwọn sábẹ́ àti sábẹ́ olójó kó tó di bí wọ́n bẹ̀rẹ̀ rú wọ́n á rí pé kálukú ti sọ nínú rẹ̀ pẹ́tẹ́ tí jó ti bẹ̀rẹ̀ lórí sábẹ́ bẹ̀rẹ̀ rú. nígbà tí kìlọ̀ yàtọ̀ gbàgàrà láàyè láwọn àdúgbò balẹ̀ náà wọ́n ti dára burúkú yẹn àwọn tó bá láwọn làwọn wí àwọn èèyàn bá nẹ́bí bá dé ẹ bábá ní ìta ṣe yọ ọ̀dà á lè ọkọ mẹ́sì rẹ̀ ẹ lọ sí kó tọ́tọ̀ ó sì ti bá lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ìlú àwọn nǹkan bí ọ̀pẹ ni tí ẹ padà pa lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ́ lẹ́nu ẹ̀ ti bá yí. àní bùkátà kan ẹ̀ bí ma àní ìbísẹ́ wù àdẹ̀mí ìbí wòlíì kankan kódà àbídì àfa kankan tí ó sọ̀rọ̀ tó yàtọ̀ sí ohun tí ni ó sàdébì wa sọlọ́lọ́ àbí. òsì ohun táwọn sọ̀hábà ti dẹni àpọ́nlé ju wípé wọn ò ní lànà ẹ̀mí ìtọ́ yàtọ̀ sí lànà ìtàgé o àdébì sọlọ́lọ́ àbí. ẹ wọ hadith àlẹ́ rẹ̀ bá tó lè sáré yá tó tún wà ní tó láyé sàdó fi sọ̀rọ̀ yẹn. àlékún sunnati wa sunnati al-khulafa ẹni tó yẹ lọ́ba tó òun lè wò pé ìlànà òdìdí kan òun ni títí nàdẹ́bí ìlànà ibi kíkà òun ni tàwọn ọkùnrin àbáwọn ti di là. ìtumọ̀ rẹ̀ ni pé kò sí yàtọ̀ láàrin ohun tàdẹ́bí mú àtàwọn olóríire sí yàtọ̀ rárá. gẹ́lẹ́ ohun tàdẹ́bí wá òun làwọn sàbẹ̀yẹ̀ sí. ìdúrà ló lọ́ọ́ yàrá ìmọ̀ ẹ̀jẹ̀ wáyé. sódì bàbá ẹ̀ ní bùkátà sàdẹ́bí mi mọ̀ lọ́rọ̀ àwọn sọ̀hábà yẹn ti máa ń lé gan lórí ọ̀rọ̀ yẹn. ẹ wà tó lẹ́kùn àbá ìṣòro ti ọlọ́ọ̀ tààrà àìkú lọ. ó ní òrọ́ọ̀hùn àbí àrọ́ọ̀hùn ṣàyà àlàkù òbí sì rí báwọn yẹn kò ní pẹ́ tó ní wọ́n parẹ́ wọ́n ní kí ló dé bàbá ó ní bẹ́ẹ̀ ni. èmi ń sọ pé ọlọ́run yà níbi ìwé wọn sọ pé àbákiri ìwé mọ́ rù ìyẹn ni pé wọ́n sọ pé ọ̀yàtọ̀ sí wọn nínú àwọn àǹsọ bẹ́ẹ̀ nípa àwọn ẹni ńlá àwọn olóríire àgbà bó wá di àwọn eléyìí tá a sì mọ púpọ̀ àwa yìí ọlọ́run jẹ́ àrísọ̀ dáadáa ẹ̀rí pọ́nrọ̀ tá a sọ ń jẹ ìjọ rẹ̀ nìyẹn abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní man kana mustannaf falyastannaf bima qadima ẹni ọba bẹ́ẹ̀ tẹ̀lé lálẹ́ kọ́ tẹ̀lé lálẹ́ òkú sọ̀rọ̀ òun ti sọ kalẹ̀ dáadáa. fa iná ìhàjá láàtú ọmọdún àlè ìpele fífi náà. tọ́lẹ́ ni wọ́n wà láyé fífi sílẹ̀ ọba àbí òní bá ewu dáadáa lọ sí òní bá jẹ́ tọ́wáyá. àfọ̀kànbalẹ̀ ń bá rẹ̀. sọ nípa rẹ̀ nípa bẹ́ẹ̀ ẹsẹ àwọn òkú yìí náà ni o aláwọ apàdébí sọlọlọ àṣẹlẹ ó gbé kalẹ̀ ní káàtọ́mọlẹ̀ àbíyá táà níbi bùkátà sàdébi kẹ̀mọ́ láéláé. ọlọ́run tó a ẹ̀ bó ti rẹ sí ìyẹn lọ́rẹ́ sálójọ ni ẹ̀mí yín nínú pípé rẹ̀ kọ́lá àlàlà ìlànà àhàlàbù òtí ohun tí ń jẹ́tọ̀ àti ohun tí ọ̀ máa jẹ́tọ̀ títí ayérayé ẹ̀sìn yìí máa ti ṣe kí ni o a pè é lẹ́tọ̀ọ́ ọ̀dẹ̀ tí wọ́n ti ń jẹ́ wọ̀ àti wọ́n tí wọ́n máa ń jẹ́ wọ̀ títí ayérayé ẹ̀sìn yìí máa ti ah, ah, pè lé wọ̀. mo tẹ wá pèlè wọ̀nyí náà ṣé ẹ sì lè rí kóra gbó wá ah, nígbà tí ò yí ọ ni. ẹ wọ arábìnrin kẹjọ kẹjọ kìíní àná nígbà tí a fa wa Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wa arda tí wọ́n sọ fún yín pé má fi runkun run mọ́ ọba ní ọmọ ayà wa rè lórí àtàkọrọbù àtàkọrọbù lórí kọ́ máa yà wá lórí ẹ̀. abdullahi bin ọdún sọ pé ohun tí mo wíwà ní òkúra ni ọ̀sàwò ni ọ̀sàwò ni ọwà ní òkúra ni kò. obìnrin yẹn bá ní gbogbo òkúra lòun sí látòkè délẹ̀ òun ọ̀kan kéèyàn máa tọrọ kúrun mẹ́. ẹ̀yin obìnrin wọ́n lẹ́yìn náà bá tún lọ ọkọ̀ tẹ ẹ̀bàrún yín jẹ́ tọ́ bá ti ṣéǹjẹ̀ dá èmi ọ̀sán pé o fi sínú oorun rẹ̀ o ìwọ ọfẹ sọ àbọ ọfẹ ṣètọ́jú rẹ tọbi ìdílé chíńjì ẹ̀dá ìwọ ni o ṣe sọ pé a pé kò kọsẹ sí òun náà máa ń wí lọ́pọ̀lọpọ̀ gbà ní pé àwọn àáfà wa máa ń sọ pé yẹn lè lò ṣùgbọ́n kí yẹn sọra kó má chíńjì ẹ̀dá wọn padà síbi ọ̀rọ̀ náà wọn á lóun tún kúrò láti péjì kan tó fi délé rà yìí owó orí bíi tọ́lọ́ ti sọ pé kí yẹn máa tó bèrè má fi rú fún un àfa wa ń bè lọ́wọ́ rẹ̀ pé ìgbà tí òun sí kùránì ọ̀dọ̀ rẹ̀ nígbà tó ń kà á ní ọ̀kẹ́ sọ́tùlù hashiri bẹ́ẹ̀ olóòkẹ́. ayé àwọn ọmọ àtàkùn mọ̀ rọ̀súlù fàkókò ọ̀kẹ́ nígbà tí olóòkẹ́ tọ́ba tí wàá kẹ́ ẹ̀ tó sì mọ súnmọ́ rẹ̀ ìjọba wa sọ pé èpè máa já ẹnì yówù tọ́ba bí kò fi runkun fóun àtẹ̀ntì bá ṣe àlùwà wàlmọ́sáwòsílà kò sí ohun tí ń jẹ́ àlàálí àti ohun tí wọ́n máa jẹ́ àlàálí <laughs> yóò sì pè lálàálí ẹ̀ẹ́kẹ̀ padà bá lálàálí ni lọ kó gbogbo tíláàsì kí o tó ní láyé ìjọ sọ́ba ẹ̀ kí ni búùmù àbíbí ìdààmú nísìnyí sọ́ba mẹ́ẹ̀ búùmù ẹ sọ́ba mẹ́ẹ̀ ọ̀hán lọ béèrè pé yóò sáà mọ́tí àlá ṣé islam ṣe ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa bú ọwọ́ àfọ́kùnrin ọba sáré wọlé tó tán bá àwọn síra jáde. sọ̀rọ̀ ọlọ́wà nínú bú tí ẹ bá mu sí òun ìrìnà kí ni ìnira tó wà mbẹ wọn bá ní òsì ìnira kẹ mbẹ lọ́wọ́ kẹ ẹsẹ ní ti ní halal tòun ti gbé kèsè kó rí tíra kẹ báyìí tí wọn fẹ́ wà kọ wọn ní tíra tàbí báàbò halalu anẹsùrọba alibó àdìkọ wa alágídí kan tó kà fi kọ lọ gbé wa ìdàlá mi bẹ́ẹ̀ ni. ọlọ́run lọ́mọ nǹkan mi ló fi jáde tó bá bíyá kò sí ohun tí ń jẹ́ àlàálẹ̀ àti ohun tí ó máa jẹ́ àlàálẹ̀ títa yẹra yìí àdìkẹ́sì ìdìbò rẹ̀ kọ́lẹ̀ tí o ti jẹ́ haram àti o tí ọ̀rọ̀ ajẹ́ haram ti ta ayẹra yìí islam ó ti pè haram. ẹ wò látàrẹ níbi tó ń bí àtọ̀ látàrẹ nìkan ọ̀tàrẹ nìkan. ṣé gbogbo eléyìí tó sojú àwọn ẹni ìṣáájú náà ti lọ. àpò sì rí nǹkan tí wọ́n fà yọ tí wọ́n gbé mọ̀lá lájáde fún wa fẹ́ gbé sí ara talẹ́ tọ́ba sara tó fi pé àtọ̀nà yẹn kó dún bẹ́ẹ̀ sì lẹ́lẹ̀. ọba àjà ń tọ̀rí kí ọ̀wá irun bá ṣe kọ̀kẹ́jẹ́ dàrẹ́kì adọ́gbọ́n sì sì lẹ́lẹ̀. tọ́ba yìí para lápẹ̀rẹ̀ níìsì wọ́n mú lára akọ rẹ̀ ìyàwó rẹ̀ náà ni wọ́n ti jí ni o ni wọ́n gbé síbẹ̀ níìsì náà sí wàhálà gbà ó sọ pé kò lè dá kò lè sara obìnrin. ẹ̀sìn yìí lábẹ́ gbígbé rẹ̀ ni pé wọ́n lẹ́ẹ̀ di إلا ما شرعه kò sí ohun tá a máa pè lẹ́sìn láéláé àti ohun tí Islam bá ti lò. Báyìí à bọ́ àwọn ẹ̀rí pé à à ń gbọ́ àdẹ́bí ni o ẹ̀sìn náà là ń sìn ẹ́ ń gbọ́ àdẹ́bí. Àlìṣàrá àwọn Islam bàbá sọ pé nù àti ìdán ìwọ́n fẹ́ẹ́ sìn ẹ̀kí ẹ̀sìn ẹ̀sùn. Lèmọ́ àti ìdá tí lọ́sọ̀ pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni. Lè anẹ́lì Ìsìlámà àlẹ́bí ìjà sallallahu alaihi wasallam. wọn ṣàrọ àwọn islam ọdá nẹbi mú wa fún wa kò sí lóbi fún wa pé ká sì kú o nígbà tí o fi lọ ẹsìn máa jẹ agbàgbé àríkè lọ́pọ̀lọpọ̀ gbà wò la máa ń sọ yẹni pé ọdá nẹbi bá gbé lálàálí àlàálí ni ọdá bá gbé ní aráàmù ni kò sí sẹ́sì kan àti ọdá bá ti lóbi láti máa sọ fún ọlọ́pọ̀lọpọ̀ gbàgbé nínú nǹkan tí ó fi pé pé anígbàgbọ́ tà nẹ́bi lódodo pé òjíṣẹ́ ọlọ́run ní í ṣe àárín nǹkan mẹ́rin gbogbo àlá máa ń kà fún wa ẹni kọ́ wa ní òṣùlù tàlátà wa ká máa gbọ́ yẹ́rẹ́yẹ́rẹ́ gbogbo gbà ẹ tọ́ àtúhù ìmọ̀ ẹ̀rọ. a ti tẹ̀lé gbé láti bẹ̀rẹ̀ tọ̀tùdé gbogbo ìmọ̀ ẹ̀rọ. ká gba nẹ́bí lódodo níbi ìrọ́dọ̀ tọ́lọ́hùn ní bẹ̀rẹ̀ pẹ́pẹ́ o ẹni tó kà dábà nẹ́bì kí ló fẹ́ sọ fún pé kó fà nẹ́bì ní tọ́ àti ọ̀dọ́ lóhùn. ẹ àdìsọ fẹ́ wí ẹ tíkì sí sọ yìí fún báyìí àdìsẹ́ yìí mọ̀ dájú àdé ẹ̀yin ò máa dìsì náà ẹlẹ́nìkẹ́ lọ́ọ́ bá kẹ́ńdà wà báyìí ẹ̀fọ́ lọ́wọ́ alátọ̀dọ̀ àdúrà ìmọ̀ ọ̀sùn lórí kí ló fẹ́ fi ọpẹ́ àdúrà sí wọ́n bá ní sọ fíkù fún mọ̀síwúdì sọ́pà pọ̀ má sì láyọ̀ mọ̀síwúdì ẹtí bá ti jẹun wulẹ̀ ìjẹni láéláé tọ́lá ìgbìyànjú tọ́lọ́mọ sẹ́yìn lòun wọ́n ní kí ló ń bọ̀rọ̀ ọlọ́sùn lẹ́nu ọ̀sùn ni yóò sọ pé lákòóso ànẹ́bí àwọn ká jẹ́ aráàlú wo ni ẹ oníṣẹ́yìn aláì ọmọ ó tó ń sọ. sókè sàǹdẹ́bì lódodo níbi ohun tó mú rẹ̀ wá. sallallahu alaihi wa sallam sáwá. من الأمور الماضية أو المستقبلية bóyá nǹkan tó ti wáyé rí ni àbí ojú ọ̀padà wáyé tí bá ti ń sọ ọba yàtọ̀ pẹ̀lú ànẹ́bí jà ọ̀jẹ́ bẹ́ẹ̀ kí n lọ fi tẹ̀wọ́ sọ̀rọ̀ láàrin Musa àti Kádúrú fún wa ẹ wá dúró ọdún yìí. ànẹ́bí wa sallallahu alaihi wasallam láàrin rẹ̀ sí ànẹ́bí àyíṣá tó jẹ́ ìgbẹ̀yàwó ànẹ́bí ìbàdàn Israel ọgọ́rùn-ún ọdún márùn àtàdọ́rin ọdún ní bẹ́ẹ̀ láàrin ọba five seventy àti seventy one ní bẹ́ẹ̀ láàrin ànẹ́bí yìí sáásà ànẹ́bí wa sallallahu alayhi wa sallam ẹni tí bá ń sọ̀tẹ̀ ìgbà tí sẹ́yìn ilé ẹ̀pinlẹ̀ náà ọ̀gbẹ́ni sọ wọ́n sọ wípé Islam ní sàplis báyà bíi three fifty sókè ilé ẹ̀dẹ̀ wọn ti ń kírun ní sẹ́yìn orí bó ti pẹ́ díẹ̀ mẹ́rin àti ìṣèlú gbogbo balabala yìí tí wọ́n ní wọ́n ti kọ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun ní ìsẹ́yìn. tẹ́wọ̀ pé èmi ò lérò pàgbà kan bẹ́tẹ́ lè lọ́ọ́ pè wá lágbo léyìn tí wọ́n sọ̀tàn mọ́sálásí àkọ́kọ́ ni ọ̀rọ̀ kọ́ síná. àdébí sallallahu alaihi wasallam kó tiẹ̀ tó di ipá yẹ yóò wulẹ̀ pilẹ̀ gẹ́ ojúṣe ọlọ́wọ́ sọ pé nígbà tí ó fi pilẹ̀ nígbà tẹ́ka ní yọ ọ bẹ̀rẹ̀ yọ ọ sọ̀rọ̀ tó bá ti wá wà lẹ́nu àti agbọ́dọ̀ gbà ẹ̀ ẹ́ wọ́n wá sọ títí fá lọ́dọ̀ àgbà pé táyé ọba tẹ́ o kódà bàtà ń bẹ ọ ìlú báyìí ní màá ọjọ́ ìbá afárá sọ̀rọ̀ àti máa ń bẹ ọ pé kí dísè yẹn bá ti da tó lè yẹn ti máa kọjá ń bẹ ọ gbogbo àwọn ọjọ́ ìbẹ̀ pé lójú tiwa. kí yẹn gbà nẹ́bí lódodo sọ́nù lọ́wọ́ àìsàn lẹ́yìn náà ni kéèyàn tó máa fún un ní á tó gbòòfin lọ́wọ́ àbọ̀ ìwù tọ́ba tọ́ba parí láti rẹ̀ kí ẹ ti báyìí ní ẹ̀ má jìyà rẹ̀ ní ẹ̀ má jìyà rẹ̀ amúrú nìyí amúrú lọ́dọ̀ àwọn afọ́lẹ́ òṣòlù yẹn fẹ́ẹ́ lówó tó o ta bá gbè láti nìyí mo ti sọ fún wa ní pé dandan ní nǹkan yẹn àyàfi tá a bá rí sọ́ọ́rí fún kẹ́tọ́ sọ̀rọ̀ apá rẹ̀ kó o níbi kí ni o ìjọ́rẹ̀ yẹn kí ní kó o níbi ọ̀rọ̀ yẹn àwa ni tá ti rí báyọ̀ ọ́ dàbí àjá ti fa kùn ní tẹ̀lé mi fàjìnnẹ́bù mọ̀lẹ́hà àdìgbò ọ̀sẹ̀jà tuntun bá di ẹ̀ bá di díẹ̀ kí ẹ̀ dẹ̀ sùn. ìṣẹ́lọ́ ni ká má dín agbọ̀n o ọ̀sìn kí ẹ̀ má di èsì bá lò má di díẹ̀ má di èsì bá lò o. wọ́n bá wa sọ ọ́ lẹ́ o àṣẹni ọ̀yẹ́ ẹ̀ dárúgbọ̀ sí o ṣìṣe ni. nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀múra ni ẹ sọ̀rọ̀ àkídà dẹ́ ń bẹ o sọ̀rọ̀ ìbádà dẹ́ ń bẹ o àṣẹ náà ni sọ́ọ̀lù kàmọ́rọ̀ àìtùmú ní sọ́ọ̀lù. tí ọba wa wí lẹ́nu jẹ ọba ti wu nílé yẹn sì máa lé aláìké sẹ̀sẹ̀ náà nẹ́bí mu wa ẹ̀sìn tọ̀tọ̀ ti ẹni lé mi. bàbá ìsọkúsọ pọ̀ lọ́dọ̀ Yorùbá àkílódé Yorùbá lẹ́kùn bí àná àkílódé ọba ọba ti wu yẹn sì máa yẹn ti ṣe kí ah, fi rẹ̀ ẹ̀hún tó wí ọ̀dọ̀ yìí pé kàmọ́rọ̀ àìsùn kò sọ lè bàbá sọlá yẹ kó kì í fọlọ́hún o ṣé èsì pé nǹkan mi lọ fẹ́ ṣe o gbòòdè rí mi gẹ́lẹ́ tí mi bá ń kì í náà ní òkè. táwọn fún wa ti ti gbìyànjú ṣéèkù ló bá ẹ̀sìn rahimahullah ṣéèkù Al-Albani rahimahullah ẹ̀wọ̀n náà àwọn afáà mẹ́ta tó rí wọn mi ní gbogbo ilé ayé yìí kó mi orí yẹn ابن الله تعالى الشيخ ابن باز رحمه الله وقد فقد يقص صلاته شيخنا الألباني رحمه الله تعالى أولا صفات النبي لا تبقى تكبير وأبقى تسليم كأنك ساعة جيب يقوم لباي أسلوب دي شيخ الألباني في كوتراي رحمه الله تعالى رلي شهادتين يعني أصل الأركان ليس كي يزاف قضى فالنبي كي في جارية لله tó ti kó lọ ga jù lọ gbogbo orígun islam kò sí ohun tó kẹjù sọlá kò ló tó bẹ nínú oko tó nípa bẹ kò sí ohun tí ó jẹ́sìn rí àti ohun tí ó jẹ́sìn títí ayérayé ìlànà ṣàrọ àrùn òun lọ̀rọ̀ kẹrin ibi alayọ ìdàgàlà ìlànà ìwà ṣàrọ. a kò gbọ́dọ̀ bẹ wò fáàsì lọ́wọ́ báyìí a ti pẹ̀lú wọn bá nàbí ìbàdí lọ́wọ́ táà bá ti rí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ báyìí á kéèyàn sí wọ́n ní o. tí wọ́n bá ní sáwò kéré tó fi bẹ́ẹ̀ ni àdìsí rẹ̀ náà ìṣàbà wà ní àdìsí ẹlẹ́ karùn-ún tẹ́ máa ń gbàgbọ́ sínú àrùbáyìn náà wà wíyà. ọ̀sọ̀mọ̀ àṣìjáta fi àgbọ̀nrín náà ha dà mọ̀ àlẹ́ ìsàmì àwọn àrọ́ tì. ẹ̀mí dá kiri tó ti pè lẹ́sìn ọ̀kà tó fún ọkà sí lásán gẹ́gẹ́ bí àádá. bàbá ní mo fẹ́ gba àgbàdá àlàǹsàrì ó sì lẹ́sìn àwa o. àbẹ́yìn tó gbọ́ bí kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ọlẹ́sìn ni kí láàbọ̀ kó ti àbọ̀ kó ti bíyà fáwọn sọ fún àwọn arọ́tù wọn láti dá padà síbi àgbẹ̀bẹ̀ nígbà wọn tó wíyà. so nípa bẹ́ẹ̀ wọ́n kúlù ṣe ìgbìn àkùbárọ̀ bíi ìfọwọ́ àkùbárọ̀ gbogbo ohun tá ànábì bá múrò wá ń pa ẹ̀ òtítọ́ ni làákàtúntàbí òṣìrọ́ ń bẹ̀ wọ́lá hólì kódà kò sí àpá ń bẹ̀. ọlọ́run ni wọ́n tábù mọ́ ti kẹ́lí mọ́ tó rọ́bì kàṣídì kan wọ́n á dìlà. ọ̀rọ̀ ẹlẹ́dàá rẹ̀ ó ti pín ó pé pérépéré sídìí kan fílẹ̀ àkùdá gbogbo òrótọ́ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá mú wá òtítọ́ ni ó tó bá wọ̀ kó o sọ̀tẹ̀ fún wa ó sọ̀tẹ̀ sọ́wọ́ àná ní kò sinmi ìyá gbọ́rọ̀ àtúnfi ohun dáná yìí tún wí lókun wọ́n lọ wá lọ mú àwọn ọ̀sẹ̀ wèrè kan máa sọ̀tẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ kìnìún kan bí wọ́n dá nàìjíríà lẹ̀ kí lẹ́yìn ìyàwó àdùjẹ́ náà bẹ́ẹ̀ báwọn bí wọ́n ti dá nàìjíríà lẹ̀ ọwọ́ sábẹ́lì jáùsì ńgbọ́ bẹ̀rẹ̀ bẹ́ yorùbá ẹ wo nẹ́kídù lọ́bó ti lọ rẹpẹtẹ ọlọ́mú nẹ́mùrúsù ẹ wo nẹ́mùrúsù wàhà ńgbà tí kàdámù kan í mú báyìí kí ẹni wà láyé yọ́ bẹ́ẹ̀ lè máa yàgbẹ́ sókòtò ah, yìí ń yọ pàm lọ́wọ́ ó wá lọ pàápọ̀ ó tún lọ mú ìtẹ̀ ti mọ́kà ó tún mú yẹn náà wá. ó sàn wí gbogbo ẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ nígbà wọn tiẹ̀ ti fẹ́ ọba lọ́mọ ọmọ ibo níwà ń kọ́sẹ̀ yorùbá. Ah! ẹ sákẹ́rì pé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sákẹ́rì ta fura wọn ní gbogbo tẹ̀rẹ́ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀. kálímẹ̀tì kálímẹ̀tì rọ́ọ̀kì gbólóhùn ẹlẹ́dàá rẹ̀ pé yàtọ̀ ti kọ́lì gbogbo òrótọ́ wà ní òtítọ́ ni wàá ìlànà fil awamir wan nawahi gbogbo ṣe dọ́gba wà nù ẹ má ṣe dọ́gba wà ń bẹ lákàyè rẹ lè má gbé ẹ gbogbo ṣe ẹ ò fẹ́ dáhùn fàkẹ́ dọ́gbọ́n fún àwa kò sí ìdí ẹsìn máa sọ pé ẹ dọ́gba ń bẹ nù ẹsìn kíni ká ó ti ẹdẹ fi sọ pé kí ẹ tàbá lọkùnrin kan obìnrin kan ẹ lórí mẹ́ta ìborí mi jìnnà ẹ ká pè é bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ sọ yìí pé lè zẹkẹrí mi lu hazili onsayaye làákà لا wá sí lè sáré délé nìkan tà nínú ara o ìpè adlan ilawamiri wanawahi dọ́gba bẹ́ẹ̀ náà nígbà tá a bá kẹ́ tí wọ́n mú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yẹn wá fẹ́ ní òsì dọ́gba káwá fi hàn yìí pé dọ́gba wà ẹnì kan kú kẹ́ fún ọmọkùnrin kan àbúbẹ̀rẹ̀ kan lẹ́ wọ́n sì fi tí ọ̀rẹ́ ń ta òsì lẹ́sìn. náà gbogbo yẹn ò ní wàhálà nù ẹyin parọti yóò tó o bẹ́ẹ̀ fi ń bá mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní pọblẹmù rárá kí fọkùnrin tó ọ̀rẹ́ ń ta o sì nìkan gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run nítorí ti fún gbogbo ẹni tó rẹ̀ ọ̀sọ́rọ̀ lẹ́nu ẹnikẹ́ni ó ní ìdí àti sàsọ́lẹ̀ wọ́n bá kẹ́ fi kú bọ́ kẹsà láyé pé kí wọ́n ké sáwọn àfa àti wọn mọ sẹ̀rí àti wọn gbogbo rẹ̀ ọ̀sẹ̀ kí ni pírọ́blẹ̀mù tó lọ kó rẹ̀ sí wọ́n á kọ̀ wí ọkọ̀ dalẹ̀ ẹ kílẹ̀ wá bí sì fún báyìí ẹ gbogbo bí wọ́n sì ṣe tó gún gbá wọn bá kú ni ẹ láàrin oní wàhálà sí. wọ́n kú lẹ́ ní wọ́n bá padà kú bọ́ kẹsì sàtọ́lẹ̀ pé kí wọ́n wá tó àwa ti fọkùnrin ní two hundred thousand nine àkójọ obìnrin bá lọ sí ìyàwó gbàdọ́ fẹ́ sí ìyàwó ọkọ ní ìlú sọ̀dá kiri ó ní hundred owó rẹ̀ dìlù ẹ afẹ́tolé ọlọ́ndrẹ́d ó dìlù nígbà tí arákùnrin dìlù yẹn wọ́n lè wá lọ ká ah, ẹgbẹ́ mi náà ilé níyàwó ìbáfúrò mi lòun yẹn ti lọ́ọ́ sí ìgbéyàwó yẹn ó sì ní tó ọrẹ ọba ké síyàwó ìyàwó bò ní bò lè rọ sàdáàkì náà hundred náà wọ́n máa ń gbà nílùú wa mi báyìí sàfù tó sọ̀dá kù mí sí lùmẹ̀. ẹ̀gbẹ́ hundred wọ́n gbà nílùú wa mi báyìí ọba yọ hundred ní lo two hundred èló ló kù. nígbà ya wọ́n bá ní àwọn òtò lé wọ́n bá ní hundred náà nì èló wa ní tọkùnrin padà kù báyìí. àtẹrẹ jẹ kó wa lọ sọ pé sẹ́ni òsì dọ́gba ọba ńlá dọ́gba tó tó sẹ́lẹ̀ gidigidi gan nígbà ọlọ́run wa ti dé ẹ̀sìn yìí sábà fi àlẹ́ ìtumọ̀ nínú àìmọ́ ajáde pé dàrá ti pé gbogbo mùsùlùmí nìyẹn lọ́lọ́run sọ wípé àlẹ́ ọmọ akínmọ́tò lákòókò bíi náà kò mú wa àti máa mú tó àlẹ́ ìkó ní àìmọ́ sí i. ọlọ́run ní àlọ́ nìí mo ti fi ẹ̀sìn yín fún yín. ìdára mi mo sì ti parí ẹ̀ fún yín torí bẹ́ẹ̀ mọ wá yọ́nú sí islam fún yín kó máa jẹ́ sísẹ́sì títa ayérayé ẹ̀yin náà yọ́nú sí fún ara yín nítorí pẹ́sì ni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí tọ́yọ́nú sí ẹ̀sìn ni, tọ́lọ́wọ́ bá gbé ẹni tọ́lọ́lá jùlọ nínú àwọn ọ̀rẹ́ ń tẹ́ alákọ̀ọ́lé dìde nítorí ẹ̀ ẹ̀sìn ní tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní tìtorí ẹ̀sìn yẹn aṣọ fàkútùbì yìí tíra rẹ̀ tó ga jùlọ Ibn Jarir látọ̀dọ̀ Harun bùnú àǹtarọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n nígbà tí aya yìí sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ ní yawmul hajjil akbar ní ọjọ́ hajj tó tóbi yẹn wọ́n ní wọ́n rò bá bu ẹkún gbágádá pé a ti ń gbọ́ o tòní yìí lágbára ọ̀kan lọ́nà ònàbí. anabi bá sọ fún sallallahu alaihi wa sallam kíkẹ́ bá yòókù kíìkì ìrẹ̀ ó mọ̀rùn yóò dà bá láàmà dùnú sí kíni wàá ń pa àwọn ẹlẹ́kùn ọ̀tọ̀ lónìí màmí tọ́jọ́ tiẹ̀ yìí ó mọ̀rùn níbẹ̀ ni àbùká ní kí ń pa mí lẹ́kùn anna kunna fi ziyadatin min dinina fa amma idha ukmila fa innahu lam yakmul shay'un illa àwọn àánú àlè sínú ẹ̀sìn wa ìyẹn ni pé à ń gbà díẹ̀ díẹ̀ wa aláwọ̀ ni ìyẹn ni àǹfààní ní mẹ́mẹ́ ó kéré sí sùtá ti kẹ́ ní òbí aláwọ̀ ni sẹ́wọ́n tó fẹ́ kí òun ẹni fà ń lé sí ààrẹ àwọn díẹ̀ díẹ̀ lọ ń o ẹ̀rọ ti fẹ́ lọ kí òun ẹ̀rọ àmùtí lọ ẹ kàwọn díẹ̀ díẹ̀ nípa tìbí mi ò tẹ ní mo mọjẹ nígbà tó kó tí ìbá ń lọ kírun ọyẹ kí n gbé ti lọ kírun nígbà ẹni pé kiri yẹn wá wọ́n sà lé sí lójoojúmọ́ fúbọ̀rù ní ṣùgbọ́n pé àwọn ti wá pé ẹ̀sìn yìí fa ìnáwó láwọn yẹ kò lè ṣe ìlà àdẹ́kọ̀ nǹkan ò ní pé láyé ìyá kọ̀ máa dínkù ẹ̀kọ́ wa lásán jáde. ẹ wà pa débi sọ́nà lọ́wọ́ àṣálàjẹ̀ ti ròyìn owó ọ̀rùn tẹ́lẹ̀ fẹ́ àló ní mímọ̀ ni. òjíṣẹ́ ọlọ́run ní òwò sọ́ lọ sọ. ṣàfà nẹ́bí lálàjọ sọ́nà lọ́wọ́ àṣálàjẹ̀ tọ́lọ́wọ́ rí gbogbo àwọn àwọn orí àwọn oríṣiríṣi náà wọ́n sàhábà ọwọ́sọ asọwọ ẹlòmíì ti gbáyà ṣùgbọ́n tí umaru kẹlẹ̀ ni wọ́n ní ojútùú ọlọ́wọ́ ẹ̀ tí a pẹ́ sọ ní bẹ́ẹ̀ ni ìmọ̀ ni umaru ìmọ̀ ẹ ti wọ́n rúmọ̀ ńlá tó gbé jáde ta ló sáré tètè ronú lọ síbi eléyìí ẹ gbogbo wa ilé wa ti ń ba lọ ilé iṣẹ́ wa ti ṣe ibi pípẹ́ báyìí kàì kọ́ ọdún ten twenty thirty forty kai ọba ilẹ̀ ilẹ̀. Débi pé tẹ lọ kí sáwọn ọmọ kéèké ní ìsìn ọmọ twenty kan ìgbẹ́ ọ̀ wá fẹ́ mi lórí ìlànà òṣòfò lórí ọjọ́ ọ̀kan wá fẹ́ ẹ̀ tó súnmọ́ ní òun. máa lọ lè Ẹni màhámúrú bàdá nàkóso ترى قوس وعلا إذا قيل تم إذا تمام بعدها بصمود ترى قوس وعلا إذا قيل تم tọrọ bẹ́ẹ̀ ti pé bàdà àdàbùsùn ìjọ ìlà lójijì rẹ dúró bíi rẹ lọ fọ òkú pàkẹ lọ fẹfẹ yọ ọ sáà ní tọ́ ti délé ẹ ọ̀rẹ́ tí ọ̀fẹ́ wọn wà tọ́ba tí ọ̀fẹ́ mi báyìí dúdú ní ọ̀fẹ́ le tọ́ba pé òwú ọmọ náà nìyí ọ̀lágbára tó mọ́ náà nìyẹn ọkẹ́ wa ọ̀gá àkùpà yìí ọkẹ́ funfun rẹ̀rẹ̀rẹ̀ mi ọkẹ́ ti bákẹ́ mi ńgbọ́ ọ̀rọ̀ bá ti pín tẹ́ báyìí ìdíkù ló kù tààrọ́ ọkọ̀ bùsà wà lẹ́nu àfààní wọn náà máa retí yíyẹ tó bá ti ní nǹkan pé gbogbo wọn bá ti ló pé báyọ̀ bẹ̀rẹ̀ sí di nìyẹn fún ọ̀run ni o ti ń pa àwọn lẹ́kún nìyẹn ṣé mẹ́wàá kọ́ yìí ẹ̀sìn tí wọ́n ní òní ìdí alẹ́ sí kò ní ìdí àdínkù mẹ́ ṣé bí náà là ń di ìkùn láti lé sí ìsìnkú ànẹ́bí ń bẹ́ bẹ́ àbí sọ̀rọ̀ kó wọ́n bẹ̀rẹ̀ dábẹ́ rọ́ṣẹ̀ kan wọ́n sì bá wọn rọmọdán ilé sífà kò sí ń bẹ́ẹ̀ ẹ̀ máa dúró yìí dẹ́ yọ kú ẹ̀ jẹ́ pákó mọ́ lábàárẹ̀ ní sẹ́nìkan bá mú pákó lè tó fi níbi ó ti gbọ́rọ̀ rẹ̀ yóò ní agbára bẹ́ẹ̀ dẹ̀ ni kápẹ́ńtà àdúgbò yìí tó fẹ́ lọ kẹ́lé emu pẹ́ńsù mẹ́ tóbi tóbi tí ò tiẹ̀ ṣe wo tí ò wo dúrí rárá ó lè gbé láti bí yọ lọ sọ́ọ́ méjì yọ bá kiri káàkiri ẹ yọ pẹ́ńsù yìí ah ìdí sẹ́ni wọ́n ti mọ́ ní lọ́lẹ̀ ìdí sẹ́ni wọ́n ti mọ́ ní ah eléyìí bá kẹ́lí jọ lórí sẹ́ wá gbọ́. àwọn ẹni ìsájú àwọn tó ń wá fún wa fi ṣe kí lọ wọ́n fi ṣe sí ọba fi ṣe sí mí sí ọ̀ọ́ ẹni tó sì mú lẹ́ẹ̀dì tó fi ń tọ́ bá tí fi ń kọ́ pé ẹ fẹ̀sì kìíní kan la padà wọlé yìí sí kìíní kan kó tó lè mú látàárọ̀ báyìí kí ni òbí sùn kìíní yàn ní kò kọ̀ sẹ́ni rẹ̀ ṣẹ́ni ọ̀sán kankan mẹ́. àyà àwọn kan fún mẹ́ àbá àwọn kan fún. ẹ rí òjíṣẹ́ ọlọ́run kò dúdú lọ sọ ọmọ rẹ̀ wọ́n ní tí ó jẹ́rì lórí eléyà òun ni hadith mi ìtòrin ilẹ̀ tá bàdà àkọrí ìbàdàn islam bẹ̀rẹ̀ lájèjì wọ̀sàyàrá òdò kọrí ìbàdàn àtúpadà sájèjì tọ̀tún bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ oríire àdìgí kan lọ́ọ̀lù jẹ́nà tó gba ọgbúra ká síbẹ̀ náà wàá kọ́ yìí òun tí wàá yí àmì lẹ́nu náà àní ẹnìkẹ́ ọkọ̀ mọ́sálásí ládùúgbò wa wọ́n fẹ́ ṣe wọ́n bá ọ̀rọ̀ kíbla yìí nígbà tẹ́ni yóò ṣe léèrè ó ní àlàyé nǹkan tí ó kẹ́ ń dùn ún nípa àwọn àtàjẹ́ fúlàmù ni pé omi lè kọjú dàbí omi lè kọjú dàbí ẹgbẹ́ ní mo ní ah, ah, ilẹ̀ yìí mi kò rí bẹ́ẹ̀ òun ò kíkọ̀ yẹ kọ́ yàtọ̀ nígbà tí pẹ́sì tẹ̀lé ara láti sọ̀rọ̀ kẹ́rì kẹ́rì kọ́ jáde jì ṣùgbọ́n ojú òní jáde jì òun ni pé fọ́nà ẹ̀mí ẹ wò bàbá kan ibi tó ń fi ẹ̀hẹ̀ ọmọdé tẹ̀ra bẹ́ẹ̀ kọ́ láti gbé ọ̀dẹ ẹni kọjú da kíbla mọ́sálásí wa ẹ má wò má darẹ̀ láàbù ọkọjú da kíbla mọ́sálásí wa ni ah, ah ọ̀rọ̀ yìí nílé jù tọ́ba tó kú wájú ọ̀la bẹ́ẹ̀ má wulẹ̀ hẹ̀rẹ̀ lébọ̀ jẹ́ ọkọjú da ní kíbla ọ̀dọ̀ tiwa ṣéńbẹ̀ lọ́kọjú dà ìgbọ́ wa bẹ̀rẹ̀ pé ibi ìlọyẹ ká kọjú dà ní ìsìn ọ̀la àìkẹ́rì tó sàfẹ́ máa ti pé kí àwọn yẹn ń fìrà àwọn ọmọ kíbla lẹ́yìn mọ́sálásí àwọn sọ̀hábà tá a gbọ́dọ̀ ṣéǹdì ndí orí ọkọ̀ júdà ìṣèjáde tó òní kátọ̀ kẹ̀kẹ́ lò. ọ̀rẹ́ rẹ̀ àwọn agbé kílá padà dé mọ́sálásí àwọn ọ̀gá mi ti kọ́ owó jì ìyẹn bá wà bó ṣe wà ń jẹ. fún bá wọn yóò fi ìṣèjáde lé wọn. wọ́n bá rí múre yẹn ní sọ́sà wọn láàyè àjèjì wa lè léyìí o ó sì ti wà ní ẹgbẹ̀rún ọdún kẹ mo fi ẹ̀fẹ́ sí jí nìyẹn ó dín náà ni òjì kí wọ́n mọ̀ pé mo lóbìnrin àtọ́ yẹ kó máa wọlé ẹ̀jẹ̀ àti pé yẹ kó máa gbálẹ̀ ó dì sẹ́sìn òdì bẹ́ẹ̀ wà láàyè òdì ẹni ọbẹ̀ fi gbálẹ̀ wọn gba eégún la ilaha illallah wọn eégún wàláyé wọn sì ń aṣọ táwọn obìnrin aṣọ aṣọ àlùbáyé wọn pè ní ẹkú la ilaha illallah ẹkú ọjọ́ ẹkú borí àgàgà rábàtì lè sọ ọbẹ̀ ẹ̀kọ́ ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn máa di di àwọn òṣèlú ti ẹ̀kọ́ wà nìyẹn ntí bẹ́ẹ̀nu ẹ̀sẹ̀lẹ̀ ó ti di. imam ahmed rahimahullah látọ̀dọ̀ tọ́rí fún shihab wọn lọkùnrin kẹ wá náà yẹwùdí ọlọ́ba ahmed wasatab ọ̀jẹ̀ aláwọ̀ tọ́lá àdì ó lè rìn àmì rìn aláṣẹ àwọn mùmíní ẹ̀ máa máa ń káyà àtẹnu síra ayé hmm. ayẹyẹ Hmm. ọjọ́ ní ọdún là á mú o ọjọ́ táyà ni má sọ̀kalẹ̀ túmọ̀ rúlẹ̀ ẹ̀ táwọ̀ àyà táwọn ọmọ túmọ̀ rẹ̀ rí táwọn bó ṣe pàtàkì tó wọ́n ní ẹ̀rù ní ẹ̀bá ní àyà tẹ́ máa ń kà ní pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati. Aya yẹn nìyẹn tọ́lọ̀ sọ pé àlìyáwó èní ṣíṣe yá ọmọ ìlàhájì ilẹ̀ àkìbárì mo pé ẹ̀sìn yín fún yín nígbà mo sì ti pè yẹn mo ti parí ìdẹ̀ra lẹ́yìn lórí nìyẹn pọ̀ wá yọ lóṣù Islam ọ̀pọ̀ yín lẹ́sìn. Mo mọ̀ rò ní a sáyà yẹn ni wọ́n lọ́ọ̀yì èèyàn lè ṣe ìbúra láìsí pé wọ́n tọ́ lábàá rẹ̀ láti lè fẹ́rẹ̀ lẹ̀. ní ọ̀rọ̀ ti dá lójú ẹ̀mí pé mo búra mo ṣépè ẹ̀mí o la a'lamu al-yawma alladhi nazalat ala rasulillahi sallallahu alaihi wasallam. ìjọ táyà ni sọ̀kalẹ̀ báyìí mọ́mọ́ mo jọ ń pè mímọ́ gẹ́gẹ́ ni. was-sa'atu allati nazalat fiha ala rasulillahi sallallahu alaihi wasallam wákàtí yẹn gẹ́ mọ́mọ́ ọlọ́run sọ kalẹ̀ fún jíjẹ ọlọ́run wọ́n ní jẹ́ sọ fún ọkẹ́ pé wọ́n sàṣọ gbọ́nu àṣìyàtà àròfà ìyàwó bíi jùmọ̀ alẹ́ àràfà máa láyé àlejò kalẹ̀ ọjọ́ jùmọ̀ àgbẹ̀ lọ́bọ̀tún fẹ́ẹ̀rẹ̀ ìmọ̀ nínú kàfá àwọn akẹgbà ọgbà hadith anabi wa sallallahu alayhi àti fẹ́ẹ̀rẹ̀ rẹ̀ bíi mẹ́wàá báyìí àyíjú bẹ́ẹ̀ lọ wọ́n nígbà tó sọ̀rọ̀ yìí báyìí tó ti rẹ́rìn nìyẹn kílè náà bá tó ti bọ́lọ̀ débẹ̀ kò ní ọ̀rẹ́ rìn kílè náà bá ọ̀rẹ́ tó ti ti tọ́ gbàgbé tó lè gbàgbé àbá ìjọ ni mọ̀mọ́ wákàtí sọ̀sọ̀ kalẹ̀ mọ̀mọ́ ẹ̀rí kódà bí báyìí ọwọ́ àṣàlàyé pé alẹ́ ẹjọ́ àràfà ni níjọ́ ọjọ́ àlọ́bọ̀ sí. imam bukhari tún gbẹgbẹ alátọdọ hasan ibn salah látọdọ jaafar ibn aun wọn ni imam muslim náà gbẹgbẹ wa rẹ ìdílé mọgàtí nẹzáyé imam bukhari rahimahullah nígbà wọn ń ṣe tafsiri ayáyé wọn lọ àtọ̀dọ̀ sáré wọn ní ẹ̀rù ti sọ fún mọ́rù pé wọ́n lọ yìí adumafọlọ́n fura ìnlẹ̀kùn tẹ̀kọ̀rọ̀ òun ní àyà alẹ́ nǹka àyà kan láwọn ní sàlábí fi iná sáyà níbi ìsọ̀kalẹ̀ fáwọn ní láti àfàsínà ayín dáhùn ọdún làá máa fi ṣe wọn mọ̀rù wa ní alẹ́ mi mọ́gbà tí wọ́n sọ̀ kalẹ̀ ààyè tí wọ́n sọ̀ kalẹ̀ àti gbẹ̀mbó la wà ń gbà wọ́n fi sọ̀ kalẹ̀ mọ́mọ́ ìjọ àràfà ni wàhálà wà lọ́ọ̀hì bí àràfà èmi gẹ́gẹ́ alára wà lára àràfà njọ́ yẹn. wọ́n lọ́ọ́ fà sùfìyàn wa sọ wípé wàá ṣùkú kárí ọmọ ìjọba àmìlà èmi wà ń sí èméjì pé sọ́dá kan pé ṣèjọ́ jùmọ̀ ni àbí kì í ṣèjọ́ jùmọ̀ òun èyí tó rún ilẹ̀ jù nínú gbogbo ẹ̀gbà wa jùmọ̀ àlọ́jọ́ yẹn kọ́ sí. ẹ̀rí wọ́n ní sùfìyàn ni ó ṣe èméjì yẹn àwọn ọlọ́kẹ́ fi ṣe tàwọn àbúrò ọ̀rìn lásán ni wọ́n fi ṣe bí kéèyàn ọkẹ́ fi ṣe kéde pé fi ń rinlẹ̀ iyèméjì pé kò mọ̀ òtítọ́ tọ́láwọ̀ ẹ̀gbà wa tó pọ̀ kọ́ wá tójú yóò wá pé jọ́jú máa yẹn tó sí. sọ nípa bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ ti pẹ́sì fún wa pẹ̀lẹ́ ziyada kọ́lá lọ́kùsọ̀ a kò gbọ́dọ̀ fi àlejò a sì gbọ́dọ̀ jì mo lẹ̀ sí ká nàbì sallallahu alaihi wasallam tó mú wa láti gbọ́dọ̀ máa tẹ̀síwájú ní gbogbo àti gbogbo àsìkò. ẹni tó bá ṣe ìṣẹ̀ṣẹ̀ ìgbà àti lè ṣe léyìn náà wọ́n lè fọ́kọ́ di ṣàrọ̀ àá ìyẹn náà ti mú fi wá o òun náà ti mẹ́sì wá lọ́nà àbúrò náà ni ìlànà àwọn oníjàde ìgbà ó sì dáa ó sì dáa torí ziyada ni mo lọ̀rọ̀ jáde ziyada ni ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáà nẹ́bí sí sáwọn sàhábà sí sáwọn tàbí ọ̀hún sí gbogbo wọn sí àwọn àgbẹ̀gbẹ̀ tó bá ti pé láburú ni àwọn èèyàn ní máa rí ìdáyà ń bẹ́ẹ̀ ìdáyà kò ẹ̀yà sáwọ́ ìdáyà yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni òun yí ògógóró lòun máa mu tẹ́lẹ̀ ẹ̀ wọ́n pẹ̀lẹ́. kan bá ń kí ọ̀kẹ́ náà ọmọ ìyá ó ní tò pásítọ̀ ṣé gbogbo ní pásítọ̀ tẹ̀sí ni tó máa tún fún ìjọba tó pé gbogbo ẹyin ìjọ mi ó ẹ máa mú gbogbo tẹ̀sí gbọ́ kẹ máa mú díà ọtẹ́ kù gbogbo ẹ̀ pátá ni ẹ máa mú kẹ mú yóò gbádàrí kẹ máa dọ́gba àrùn gbogbo lẹ́sí gbọ́ sí káàkiri pásítọ̀ wí bẹ́ẹ̀ ni. ìlú tó ń dẹ́ ọ̀tọ̀ ni kẹ máa mú sí líle ẹni ọba tí wàá kọ títẹ̀ tí ń bẹ̀ yẹn àti pásítọ̀ yẹn ẹnìkẹ́ni wà mí wà á tẹ̀lé jẹ gbogbo ọ̀nà ẹ̀kúrú tí gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ ńlọ ọ̀tọ̀ àti oní six months àti oní ten months ẹ̀yin ọmọ rẹ̀ ló jẹ rẹ́rìn àbí òsì tẹ́lẹ̀ ní àbúrò bàrà yìí tẹ́lẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ wà gbogbo ẹ̀ pátá sì yá jà yìí alẹ́ ti yà nígbẹ̀ kò sí kẹ̀kẹ́ tọ́wọ́ àánú gbogbo àwọn jàmbá àti ẹ̀ pápátá ní òsì ní Islam tùtẹ́ bá sì rí tó bá ní mọ́nà tó ní ìtumọ̀ nínú nǹkan tí wọ́n ń ṣe ẹ wá dáadáa ní ìtúbẹ̀ ní Islam àbí kọ́ bá yẹ ọ̀pọ̀lọpọ̀ wa. ẹlòmínì sọ pé tuntun láìkì ju òun náà ní ọ̀rọ̀ àtàkọ́jú lóbi mọ́wáì àbí àlèǹdè báàtì séèyàn sí nọ́ọ̀sì tí wọ́n là nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá á máa báwọn sọ̀ ábà sọ̀rọ̀ báyìí kàá ní alá kàá ní alá rògbòsì Eh, ẹ wá wá gbé àwọn jàmbá àwọn ní kẹ́ jókòó bẹ́ẹ̀ ẹ̀dá kó káwọn mú wá. ìpè wòye kẹ́ ẹ dìde níwájú ànábì bẹ́ẹ̀ láì ní gbà yọ̀ǹda ẹ̀dá wá sọ nínú jàmbá yìí kẹ́ máa gbà tẹ bá fẹ́ dìde tá a bá ń sọ̀ lọ ẹ̀dá kó káwọn mú wá. ìdílẹ́lómi ti kó rẹ̀ sí wàhálà nìyẹn o. nígbà gbogbo àwọn kẹ́ tí wọ́n níyẹn èmi kí ẹ wá lọ sí dára kan lọ sí kẹkọọ lọ kọ yẹn lẹ́kọ̀ọ́ sáwọn ọmọ wa bí òsín nọọsì ni tọwọ epo ti dára ẹ lójú tó tó gbangba sùn lọyẹ lọba ti wà àwùjọ rẹ fáwọn ẹni tó ń ṣiṣẹ́ yẹn ti tó fúnfún lè mọ náà ọba lọ sí ẹ ẹ òṣogùn ọkọ rí bẹ́ẹ̀ ọlọkọ lé bẹ́ẹ̀ ṣèbáwò yẹn kẹsì lọ sákíwùmí òṣogùn tó lọ ju kòkó ń tó kóyàwó lọ. mo mẹ nìkan wọn bá oko mi ní kankan yín ti káwọn ni ọ wá sí lọ́wọ́ ni ọ ní ọ ọ lára ẹ wọ́n lẹ́ mú òsì kí o tún dá rẹ̀ lóṣù tó bá gbá sùn lọ́yẹ̀ yẹn ọ wà lọ́bẹ̀ yẹn ìyẹn ti wà ń kì í fúlé ti máa lọ gbé bẹ́ẹ̀ gbọ́dọ̀ wa kì í dá ẹ́ ó kè é títí ayérayé ni Imam Ahmad ó ní mílíọ̀nù mọ́kàbárọ̀ sí ìlànà mọ́kàbárọ̀ látòrí ìfẹ́dórí ìtẹ́nìnà ṣé ẹ̀sìn máa wọ tẹ́lẹ̀ torí bí àní di ziyada gbogbo àwọn èyí táwọn jẹun àti kó wa yẹn ziyada ni. ewu tẹ́ bí ìtìrí tó bá jọ táàsì rí nǹkan tá a lè fi báàkì ti wà ní Islam kìí sínú ìjàmbá yẹn lọ́wọ́ kọ̀ọ̀kan ni ẹni ẹsẹ̀ ẹ̀sìn kò sí ní ìyáda ṣé Islam náà lọ́dún gbogbo ah, ṣé Islam ò ní nìzọ́ọ̀mù tẹ́lẹ̀ wọ́n ní nìzọ́ọ̀mù Islam ní nìzọ́ọ̀mù nìzọ́ọ̀mù yẹn ni òun náà ní sọ́ọ̀lá kò sí nìzọ́ọ̀mù la nígbà tá a ń gbá rẹ̀ ìgbà tó mú nìzọ́ọ̀mù náà ni pé lábẹ́rẹ́ ní ìṣòro ọmọdún ló ti lọ ìtẹ́nìkẹ́ wá ti fẹ́ kó ló wọ́n bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wọlé sí sọ́lọ́ wọn gbà ká rọmọdún aláyọ̀ kẹ́ gbà wẹ̀ ni kẹ́ gbà wẹ̀ ni kódà kọ́ máa gbàgbà yípo rẹ̀ tó o lè gbà wẹ̀ lásán tó o pé kọ́fí ti jẹ sàrí báyìí ìpàdé tún dọ̀la ọ̀nà ń gbà wẹ̀ lásán ni nìzọ́ọ̀mù lọ́lọ́ sọ́lá ẹsẹ̀ bá sọ bẹ́ẹ̀ pé kiri ẹ̀yin náà àwọn jàmá yẹn wọ́n lé ní nìzọ́m nìzọ́m lọ́rọ̀ lọ́rọ̀ sọ̀lá tọ́jú ọba ní nìzọ́m ni ọyẹ kẹ́mi kẹ́kẹ́ wò sùn ní ti kọ́ pé òun kí wọ́n dé láwọn fẹ́ kálá sáré ni. bàbá wọn dẹ̀ lè wí fún pé ọ̀rọ̀ ọlọ́run àbẹ̀fẹ́ ń lọ sọ̀lá àtẹ̀kádẹ́ka àlùmọ̀kìnrin ìtàrọ̀ ọmọkúta òun tó sì yé tó nípa bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tá a bá ti rí pé ó ó jáde pé àní kẹ̀kẹ́ tá a lè fi báàkì àbẹ́ni kẹ̀kẹ́ lọ dé ní ìyáàdà ni mọ́ mọ́lì kọ̀rọ̀ sí mọ́kànlọ́ọ̀hù tààlà ìgbẹ́ tó bá wò bá mu yẹ kí abúlé fi sínú ẹ̀sìn kẹrẹ lọ́wọ́ fi lé ẹ̀sìn láti fi gbẹ́sìn lárugẹ ni àgbẹ̀ wàhálà bí ọkùnrin olórin ló kọ yín sí ìjèlú rẹ̀ nìyẹn ẹ̀ títí bọ́ lọ́wọ́ lórí lóṣù kú wọn ti bẹ̀rẹ̀ jẹjẹ wọn tẹ́lẹ̀ tí ń káwọn omi igi tí wọ́n máa lùlù tẹ̀lé lẹ́yìn. mo rí a ẹ̀kọ́ mi igi sílẹ̀ lé orúkọ yìí ti kọ́ wọn lẹ́rù mi ọjọ́ sẹ́ndé alákàlà fún sẹ́ndé. wọ́n ti gbá àwọn rìdíìmù ni wọ́n di gbogbo ọ̀dọ̀ yìí bó láàdá wà láì ziyada yìí wọ́n lọ́ ìziyada yìí. gbogbo tó bá tẹ̀ jẹ́ ziyada yìí tẹ́ ẹ̀ bá sì rí lábúrú báyẹn máa rí díẹ̀. àwọn olùmọ́jọ́ yé wa yí pé nínú àṣàrò àwọn àwọn ẹni ìṣáájú eré ibi táwọn ẹni lè fa súnmẹ́tì báyìí níbi àwọn àwọlé ẹ wọlé àbí ẹwọlé ẹ gbogbo balẹ̀ ní máa ń tẹnu lọ lọ́sọ̀kùnrin olórí yẹn kò yé sí okòyí sásọ̀ láti sẹ́ńdẹ̀ wọ́n bá mú kó fi parí oṣù àwọn máa fi ìyàwó tẹ̀lé ọba jáde lọ fẹ́ kọ́ gba aládàlá rẹ̀ ọlọ́lọ́ àṣàlátù àbọ́lọ́ sí ra mi gbogbo àwọn kẹ́tí yẹn fi gba aládàwà o àwọn kẹ́tí ó máa fátà pọ̀ àwọn kọ́lẹ́ àdìsọ́sọ́ ọ̀fìn bó àdìkún sọdakọ sọdakọ bá bọ fún pẹ̀lú kó sùn pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ nílé ìyá bọ fún lẹ́yìn náà ní hadithi tó wà yìí pé tọkọ àtàyà bá jí lóru tí wọn dìjọ sí lẹbi náà araka méjì kú ti dá mílẹ zakiri ní lọ kẹsì rọ wọn zakirọ kọdẹ síbi tọlọ tó wí kẹsì rọ díkìrù náà ni ẹ wo àwọn ọ̀rọ̀ yà ẹni mẹ́wàá ní sọtul azab yẹn ẹ rí mo débi díkìrù kọlùkọ wọn zakiri ní lọ kẹsì rọ wọn zakirọ ọwọ́ asẹ́sẹ̀sẹ̀ tí wọ́n wá tí wọ́n lù. sọ ẹ̀yẹ ọdún ti bọ́ fún kìnìún yẹn ká pé inú kẹtí oṣù padà bọ́ fún ìrún àṣùbá ọ̀bọ̀ mo jí láàárọ̀ ọjọ́ kẹ mo bá rí ìyá kan gbági ìyẹn ọ̀sẹ̀ ti fẹ́ aago mẹ́jọ ti lọ ọdún gbà ní ìyẹn kí ló dé òun sáìsùn àdúrà mi ah ọlọ́wọ́ ọ̀gbàdúrà tẹ̀sí àṣùbá àpọ̀ àtìyẹ́ nìyẹn ẹ wá lẹ lọ ṣàdúrà. ibi yẹn bá ń bàjẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìṣáyà ọba àtàkùbà ibi ń bàjẹ́ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. lẹ́yìn náà o tó bá yẹ tó yẹ fóun náà ọjẹ́ olórí ilé tí ń lọ wájẹ wá mu ètò ní orí ju sẹ́gbà lọ ẹ ọ̀ fẹ́wọ̀ ìfẹ́ òkú ní kẹ́kẹ́ tí wọ́n sì ń bẹ̀ wọ́n lè jásí pé tí wọ́n ti ẹ̀sìn sí lẹ́bí làwọn tí wọ́n láwọn sì ìyẹn kẹ́ lè má ju ten minutes àbí twenty minutes lọ wọ́n lè láwọn sì lẹ́jọ́ àti tí wọ́n kì í lọ́lọ́run lórí ah hù hù tí wọ́n sì bẹ̀. gbogbo àwọn eléyìí ziyada lórí mẹ́ńgò ti lè jẹ́ ziyada báyìí àwọn oríṣiríṣi aburú àṣírọ́ tẹ̀ndẹ́rì ju dáadáa bá a nídìí ká lọ mú ká lọ mú ìsìláàmù nínú kíni omi màáyín ní ibi sọ́ọ̀kì. àwọn afọ àgbẹ̀bọ̀ ọ̀dọ́ pé odò yìí nìyí wọ́n máa ń tọ̀ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀dín lè yíwọ̀n yìí tọ̀ sí rárá àwọn àni ẹ̀ẹ́dẹ́kọ̀ọ̀kan lẹ́wọ̀n ni wọ́n máa ń tọ̀ sí à wọ́n fi ẹ̀ pàdánù rẹ̀ ti bàjẹ́ kádàbọ̀ rẹ̀ ọba bàjẹ́ ní ọyẹ kẹ́mi rẹ̀ lè kọ́ ẹlẹ́kọ̀ọ́kẹ́ eléyìí bí wọ́n ní wọ́n sọ̀tì rárá. òun tó da náà ni pé ẹ̀dá púpọ̀ lè yẹn ti lè sẹ̀sìn tí ò lọ́kọ̀ akóre sí wa yọnu akóre sí wa la ẹnìkan bẹ ní ìsìn olùdó ọ̀sán àdàkìmù ní tòsí tí wọ́n ti tẹ́tẹ́ jẹ́ káwọn tó ń jẹ kújẹ yẹn gbogbo à wọ́n bá láwọn ṣàdúrà fún ẹ yọ pẹ̀rẹ̀ ni o kìnìún kan ni o. wọ́n bá tún ní kébìnrin o tún bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ ní bá tún sọ̀rọ̀ pé bá tẹ̀wá ní gbẹrẹ ni tẹ̀wá ní gbàdúrà. eré mútí ọba pẹrẹ jẹ kọ pẹrẹ jẹ yáni ọ̀tọ̀ ìwọ ni pírọblẹmù àfàkùsẹ wa ní gbowó ni wọn gbowó àdúrà ni bí ọba sàdíyà sábà kó ṣe ní yáni ọ̀tọ̀ sọ nípa bẹ́ẹ̀ ká yẹ gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣe wò ó tí ọba ti ẹrí pé nǹkan tí ó nǹkan jágọ ìjẹ́ mùsùlùmí tí ọba ní islam kò sọ̀rọ̀ ìkejì òun ni kí wọn tá a fẹ́ ṣe ìjẹ́ nítorí ọlọ́run tá a fẹ́ ṣe nítorí ọlọ́run ìkẹta yìí ló wà lé tó ta ẹsẹ̀ ìjà lè rí o tábì sáàkì látọ̀dọ̀ àlẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ sọ́lá. àti ìyàwó àti onídàá òkẹ́tẹ̀ ta ẹyẹ jù ìgbé ni o wáyé kéèyàn ti lè lálà tètò ẹnì kan lọ́sọ̀rọ̀ pé àyàmì látún bẹ́ẹ̀ sí ra tẹ́sílà rẹ̀ rán àríyá yàtì àyàmì látún ó sì iṣẹ́ ìṣẹ́ ni o ìyapa ni o dídí àlọ́ sí o mẹ́sìbà yóò wà lálẹ́ àṣojú rẹ̀ ó rí mọ̀mọ́ kí ibi jọ́sìn náà fi ara tẹ́sílà ẹ̀rọ́n àlùyà yóò wà wò náà tó gbóná kirikiri. wọ́n láì wọ́n ṣe wàhálà àjá lùsùn náà lọ gbogbo àwọn tó ti di àdá yẹn. àfẹsẹ̀sẹ̀ mi ná kìlì kẹ̀kẹ́ kí ni pọ́blẹ́mù ẹ kó bí káàkiri nkó yàwó kí kí wàhálà ẹ bí tí wọ́n jókòó jẹ́jẹ́ tó ń sùn tó bá fẹ́ sáfù sáfù rọrùn èwo ni wàhálà ẹ wàhálà yẹn náà ń bá kí ẹ dìsẹ́mbà bẹ́ẹ̀ dé ẹ wàhálà yẹn náà lọ́gẹ́ bá ti táwọn obìnrin táwọn obìnrin wa ẹ kìí ṣe kí ni wàhálà yẹn tó kó rẹ sí ọbí ṣe ń ṣe ọgọ́rùn. sílẹ̀ yẹn nìrú kò láti jọ yìí. ziyada yẹn wọ̀ ìdínkù padà tẹ̀lé náà sì táwọn ẹni yẹn. bí ẹ bá fẹ́ rẹ̀ sìn tó bá jágbá náà àwọn jàmáà ẹ̀ ẹ bá pẹ̀rú ẹ pẹ̀rú àbí ẹ kírun fún wa yóò tẹ̀ dára fọ́tọ́ bá ti sẹ́mi aláwọ̀ limani hamida wà àfi kọ́ ya fi eré gbé bá ti sẹ́mi aláwọ̀ wọ́n ẹgbẹ́ ló ti dá kí ló dé. láti bí ogún ọdún náà lẹ́yìn ń bá kiri ìbọn àtúntò ìlẹ́lẹ́yìn náà. aláìsí yàtọ̀. torí bẹ́ẹ̀ ṣàbáàbù ìdí ká jó ká sì wájú òun tábà fẹ́ẹ́ sí rárá ìgbègbè ní tani òun táà fi bá jẹ wọ́n bá ti ní ọ̀lẹ́ <laughs> má darẹ̀ láàmú kẹ̀kẹ́ ebi ẹ lóòótọ́ kìí pé ẹ lè rí àdìsí fún àbí ayàtẹ fún ẹ ṣùgbọ́n ẹ òun náà ní í ṣe torí ọ̀rọ̀ nìzọ́ọ̀mù ní òun lè ó fi tọ́lẹ́gẹ débi ẹ̀sìn àá làwọn à débi ẹ̀sìn ọ̀nẹ́gbò làwọn ẹ̀mí ò làálẹ̀ òun tó lọ ọlọ́run tó a ti lẹ́yìn lọ́sùn báyìí gbọ́ pé ẹni ọ́ bíi tún lè lọ mú kí nígbà bẹ́ẹ̀ já tó fẹ́ burú yìí ajá tó kó òun ó ń tọ̀ òun ti dábàá búrúkà lẹ́bí nìyẹn kọ́ tí àmọ́ rẹ̀ mọ́gbọ́n lè fi lọ sọ̀rọ̀ yẹn o àti gbogbo àwọn ẹlẹ́kùrú ni wọ́n sọ fún àlẹ́bí jàmbá àmọ́ rẹ̀ a wà láyé oṣù lè dádúró wàhálà táwọn sọ̀tà láyé oṣù lórí wa yìí kí ọjà ń bá àmọ́ rẹ̀ kí ló dé bẹ́ẹ̀ ni ó àlẹ́bí gbìyànjú tó tọ́ ṣùgbọ́n máa ń lè fi fi àwọn ẹgbẹ́ yìí ní ohun tó ní ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ni o ìsinmi right ẹ darẹ lọ́ọ̀mù gbogbo àwọn oníjàmbá á ti wọ́n ti ní ẹ ìsinmi right alẹ́ nàbí ìsọ̀lọ̀ lọ́wọ́ gbogbo ẹni tó bá tún irú àwọn agbègbè ẹni tó bá tún mú àwọn eléyà sí kò bá ti tún dá mọ̀ nígbà tí wọ́n á ti ní sílẹ̀ àti ọ̀sẹ̀ tó wà ní òkì eléyìí àbájá parí ayá ibahatul mayta fi halatil ittirari ọmọ tó rọ fí mahmasatin ghayra mutakallif. ومن مر في مخمصة غير متجانف فإن الله فإن الله غفور رحيم. níparí àyà yẹn ọlọ́run wa ń sọ fún wa wípé àníṣẹ́ òkú ẹrẹ àbàtì lè jẹ àtúntì padà sí bẹ̀rẹ̀ tọ́lọ́sọ pé fúru lè má ti alẹ́ kó wọlé mẹ́ta ibi òkú ẹrẹ ọlọ́run ti lé ọ̀fin ṣùgbọ́n àtúntì padà jẹ́ o fi hálàtì lè tẹ̀ráàrì ọba wá lọ́wọ́ nira ọlọ́run fọwọ́ tó rọ́ fí máa má sọ tí ń bọ́ ìrọ̀ mu tẹ̀já ní fi ìdí sí فإن الله ẹni tára bá ní fi màkùmásà tí ń nípa yìí pé ibi tó fẹ́ dojú kú gbàámú ibi tó lágbára tó fẹ́ hàn ẹ́ lè mọ̀ ó ti gbàámú. غير متجانف لإثم kìí ṣe kọ́ fi ṣèyá kọ́ ọba tọ́ba jẹ ẹrẹ tó kú fún rẹ ọlọ́wọ́ ọba máa forí jì kìí ṣe pé kínní yẹn kù lẹ́sẹ̀ o ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọlọ́wọ́ forí jì tọ́ rárá lónìí tó fi ṣe bẹ́ẹ̀. ìtumọ̀ rẹ̀ níbẹ̀ tọ́ba ní bùkátà láti jẹ kẹ́kẹ́ náà ọ̀kẹ́ haramu dá kálẹ̀ tó tó mẹ́wàá yẹn nítorí pé nira kan ló mú un dé díẹ̀ ọlọ́run àforíjì kéde pé ìṣe bẹ́ẹ̀ yẹn ó ti tẹ̀tọ́ pé ti kó lẹ́sẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba àlejò ọlá máa foríjì tọ́lọ́ ọba mọ bùkátà ẹrú rẹ̀ tára ní tó fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run amójúkú òfin yóò foríjì nínú muslim àti abdullahi lọ gbé ọ̀rọ̀ yìí bá alayhi wa قال إن شاء الله تعالى إن الله يحب أن تؤتى رخصته قال إن فاكو سيبقى ديتو ما سيبقوا كذا إنه ديتو لهم فوا òní pé tá a bá ṣe sáfàrù tá a ṣe rìn àjò irun mẹ́rin wa ọjọ́ méjì àyílà ni àlàǹsàrè ni ìṣá ni yàtọ̀ sáfùbá àti mọ́gírì láì ní sẹ́ máa dá wa láàmú pé tó tó kìlómítà kan alimohim ṣeré àjò sáni ọlọ́run wá fẹ́ kó ṣe pé òun tá a bá fún fẹ́ ọba fún wa gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ká gbà á kà má yẹ kìrọ́rù gẹ́gẹ́ bá lọ́run ṣe kọ̀ á ń tu kùtà màá ṣìyàtù bí ó ṣe fẹ́ ká yapa òun. ìtọ́lọ́run bá mú gẹ́gẹ́ ká má tu wọn bẹ́ẹ̀ ìtọ́ bá ṣe lẹ́dẹ̀ fún wa ká gbà á. ẹ rí ṣùgbọ́n àwọn olùmọ́wà ń gbàgé sí wa wípé kì í ṣe pé jíjẹ ẹrẹ fún rẹ yìí lẹ́yìn ọjọ́ mẹ́ta ni o lẹ́yìn ọba oúnjẹ báwọn kan ti ń rò kò rí bẹ́ẹ̀ o káraba ti nìyẹn náà ẹlòmíì nì pẹ̀lú ògùn ọlọ́run títà ọ̀rọ̀ bá bọ́ sí ọ̀sẹ̀ bá bọ́ tí ọba àgàlẹ́ yóò sì oríṣiríṣi ọlọ́run dára o ebi sì lè fẹ́ lómi ìfúnjọ́ bí tì káwá sọ pé lẹ́yìn ìjọ kẹta àìrọ̀ ah, òun ni ó tó jòkó ẹ̀rẹ̀ wọ́n á ṣe pé ìlàjì ọjọ́ náà ni àyọ̀kẹ́ kí ni ń ṣe lágbájá náà ẹ̀kọ́jọ́ ẹlòmíì ò ti kọ́rẹ́ dání bí wọ́n ara ẹ̀kọ́ níyàwó ńlé ni ó gbé ogbó ń jẹ́lẹ̀ kóró kàbọ̀rọ̀ àwọn èèyàn gbà rí o. kí ló wá dé ibi bẹ́ẹ̀ sí ń délẹ̀ ní bẹ́ẹ̀ ni kóró kalẹ̀. gbogbo àtàrà bá ti ní ọba ti ní yẹn aláwa gbogbo ẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ tó ìyànjẹ. alimami ahmed rahimahullah látọ̀dọ̀ àbí wákìd àlẹ́sì wọn ni wọ́n sọ pé èrè òjijì ọlọ́run ìnà bí arúgbìn tó ṣe ibò náà bí alimọ́sọ̀ a máa wà nílẹ̀ kan pé bí máa ń pa wá mẹ́ẹ̀ ká òjijì ọlọ́run fọmọ́tà àtẹ̀hìlú lánàá bí alimọ́ìta nígbò la tó lè jẹun tó kú fún rẹ̀ náà òjijì ọlọ́run sọ wípé ìdálẹ́mú tẹ́sítẹ́bì hù tẹ́ẹ̀ bá ló jẹjẹ láàárọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi àti ṣé ní mẹ́ni àbí. wọ́n lẹ́m tọ́ọ̀hù tẹ́bi kú ẹ̀ẹ́dúwà oúnjẹ jẹ lálẹ́ kì í sọ̀tẹ́ lélẹ́yìí ẹ̀ẹ́dúwà oúnjẹ alẹ́ náà jẹ ọ̀rọ̀ yẹn pé wá òun àlẹ́ rẹ jẹ ẹ̀ẹ́dúwà orí jẹ. wọ́n lẹ́m tẹ́fi kù bákílẹ́n fọ́ṣẹ́ alùpùpù bíhà ẹ̀ẹ́dúwà gẹ̀ẹ́sì bíi olú tẹ́sùn lè tẹ́sùn lè rìn yẹn lẹ́ẹ̀dẹ́ jẹ́ fọṣẹ àlòkùn bíi ha ẹni tọ́kù lómi ẹ lè jogún ẹran fi ẹgbẹ́ tí lè bá ti sú kìíní ọ̀hún yíwọ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. ọ̀nà yọrọ mo dájá lè fi ń lè ésìmì. ومن قرأ في مخمصة غير متجانس لإثم فإن الله torí bẹ́ẹ̀ tí ìbá ṣe fẹ́ràn yẹn sọ pé ǹjẹ́ kẹ́kẹ́ oníṣẹ́ bí. ọlọ́pàá ẹ̀rẹ̀ ló wọ́n jẹ ọmọ pé mo ròyìn ẹni tí lọ́ọ́ fi kí ọ̀gá rẹ̀ rẹ̀ five hundred ní máa fọ́ níjọ́ ọ̀gá kékeré yẹn nígbà yìí náà ti máa ṣe fún yẹn ní àbúrò náà kí ọ̀gá kékeré àkòbí jábọ̀ sí ẹ ẹgbẹ́ kí ló àwọn tí wọ́n lọ rà oṣù ẹ̀ yà rẹ̀ lébọ̀ kí ló ń sọ àkòbí jábọ̀ lẹ́yìn ọ̀bùn tẹ̀jọ́ ẹ̀ lè fi èsì tí èsì pọ́ńtọ̀ ọ̀gá wò pé fóun lọ sí àmà lásán ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fún ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fún ọlọ́run ti sọ nínú ayé àbí ìpè fọ̀mọ̀ tó rọ̀ ọ̀gá yìí rà láyé kí alẹ́ ní tára bá ní ọ̀kọ́jà là kì í ṣe kò sì gbọ́rù gbọ́rù sọ́lọ́ ọba. kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀. ọlọ́wọ́ ọba nìyí aláforíjì ni ti máa ń sì kéèyàn wọ́n láyà yìí. wọ́n ní wọ́n bá fi ṣẹ̀rí. لا يترخص بشيء من رخص السفر لأن الرخص لا تنال بالمعاصي هذا ما رأيك هذا مو يدانيو wọ́n ló ṣe é ṣe tí wọ́n tún bá tún mú ìtọ́ka wa pẹ̀lú àyà yìí nípa àwọn nípa ẹni tí ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ tó ti pé ìrìn àjò ẹ̀ṣẹ̀ lọ́lọ́ọ́dá ọ̀sẹ̀ kẹ̀kẹ́ tí ó ó nínú gbogbo àwọn ẹ̀dẹ̀ ẹ̀rìn àjò. ẹ̀wọ̀n náà àwọn bọ̀dá ibù táwọn bá sàlàyé ẹni tó lè ti kọ́sùn owó nìké sí pé ńlọ fún un. ẹgbẹ́ fẹ́ lọ sí sí lẹ́lu kẹrin sí ẹ̀rọ fáwọn orí lọ sí àgbèrè ní sílẹ̀ jìrẹ̀ ó lè lè èkó lọ ságbèrè àwọn mí lọ lú èkó lọ ságbèrè. àwọn àwọn ẹni tí wọ́n lọ ti wọ́n kọ́ níbi àwọn òtẹ́ẹ̀lì yìí ni wọ́n fọ́n káàkiri ìgboro wọ́n ti lọ wọlé wọ́n lé lójú oṣù kan àbúṣù méjì ń bẹ́ ọ̀sẹ̀ ni pé wọ́n sì ní àjọ àbí wọ́n sì ní àjọ oṣù bẹ́sẹ̀ ni gbogbo àwọn ẹ̀jẹ̀ yẹn kò sí fún ọ̀rọ̀ yóò jòkó ẹran kan kò bẹ́sẹ̀ lọ́lọ́ ọ̀dá ìgbèdàn ọlọ́run tó sọ̀rọ̀ tó rọ̀ ọ̀yọ̀ rẹ̀ rìn wọlé ẹ̀ẹ́dì ìjẹni tára bá ní kì í ṣe pé

kábù yẹn ní sẹ́sẹ̀ ní àbí ìsẹ́sẹ̀ kò sírú káfù sáfàrù kò ní sí kọ́sùrù kò lè jòkó ẹrẹ bíbí ọ máa pa kọ́ máa pa lọ. sọ àdùn báyìí insha Allah hàdà ọ̀sán lọ́wọ́ sẹ́lẹ̀m ọba nǹkan sọ́mọ́jú alẹ́ sẹ́lẹ̀m báyìí. ẹ̀mú mẹ́mọ́. Thank you. Agbo. Ẹ sẹ́rí nǹkan eléyẹ̀ nìyí, àkọ́kọ́ tarí ẹ̀ sí ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa tí wọ́n ń ṣe ìtọ́jú ẹran. Pé kí wọ́n bá ti wo ẹran yẹn ṣé ohun tó ti wà lára rẹ̀ ṣé ohun tó lè kó palára bá wa tá a bá jẹ rọ̀bọ̀ ti ń sìn tọ́bẹ̀ ti lè fìdí ẹ̀ múlẹ̀ sọ̀lẹ́sẹ̀kẹsẹ̀ náà ẹ̀sìn ti sọ pé a má jẹ náà nìyẹn nítorí pé ìfẹ́fẹ́ wà lára tó lé gómìnà yìí dé góm ilẹ̀ ìgbà bọ́ọ̀ bá nìyẹn fi èsùn bọ́lá kákẹ́ wò bẹ́ẹ̀ lásán pátá fún àdé pàjẹ abẹ́rẹ́ wí. No a ah, èèyàn lórí bẹ́ẹ̀ bá fa o kọ́ wa sọ pé mo níyàwó mẹ́ta kí n fọ́ lẹ́yìn ọ̀fẹ́ ah, ah, wọ́n ní kí ló dé níbẹ̀ ni ẹ wà wọ́n àlùwọ̀ láti ìrún ní àtàwọn àǹsọ́rí wọ́n sílé jáde wọ́n bá ti kí ni wọ́n fún wọn yàwó ẹni ó ní kí ni à kò rí bẹ́ẹ̀ tọ̀tọ̀ bá ní ìdìyàwó ìwọ́n náà máa lọ ìjókòó táwọn ẹni eré wà tó fi léyìí tó wù ọ́ tọ̀tọ̀ ọba rí ọba ti á nídìí rẹ̀ lọ́wọ́ àwọn àfa àgbẹ̀tọ̀ ẹ̀fà bàbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ọ̀dá mi lóhùn ìyẹn lógún àdéhùn àgbà bá fẹ́ lọ ta ìdí rẹ̀ ṣùgbọ́n pé tòmú kẹwa ń lò sí àwọn òṣèṣì ẹ̀ náà fọ́nrọ́ Bẹ́ẹ̀ so ìṣẹ́lá lọ pé àwọn tí wọ́n ipò lónìí ẹ̀ ṣe agbóhùn tó gbọ́n tàbí ẹ̀ka ẹ̀ ṣe lágbo dáná ẹgbẹ́ tó pé ìwọ̀n tó gbọ́dọ̀ mú tàbí ó tún lù ká gbé. ká irọ́ irọ́ ẹni tí bá mú kò níbi ìrùngbọ̀n á gbọ́dọ̀ lọ àyà ọ̀sẹ̀ kù lọ́ àwọn sàfàbọ̀. ẹlòmíì ń bọ̀rọ̀ sáwọn obìnrin lẹ́nu ọlọ́ọ̀d njọ́ kẹfẹ́ ta sọ láti ojú wa wàláì bàbá mi wá bá mi. ó ní á aláàjì ọ̀sà sàdó àtàdọ́ ní á ọ̀rọ̀ tó sọ ibi ìfowópamọ́ parí yẹn. aláyà fẹ́ ti ìyàwó ta gbélé yẹn ọlọ ìdí bàbá yìí ti sọ ni ká máa sọ lọ bó ṣe máa sọ yìí inú mi wá dùn ọlọ́wọ́ ní kíyàwó mi náà tún wá kálẹ̀ ọlá mi sọ bẹ́ẹ̀ fún mi jẹ ọlá yìí obìnrin máa ń kó bẹ́ẹ̀ lòlù ó lè nínú gbẹ̀ ẹ̀ka ara wọn gẹ́gẹ́ ọ alẹ́dọ́gbọ́n ti báyìí ẹ̀ kìnìún kẹ̀kẹ́ ló fà yìí àbí ìwọ náà ní nsàkọsí ńlé kí ni wàhálà ìwọ náà sádùn ní nǹkan rẹ tó a gbọ́dọ̀ lọ àyà ọ̀tẹ́kùnlá mọ̀ kẹ́kọ̀ọ́ làbọ̀ kàtàtù ìyá máa bẹ̀rù lọ́kù bí ẹ̀jẹ̀ àìrọ̀ náà ìrún tá a dín yẹn ìrún áfì tá a dín ọ̀run wa àwa ìrún nẹ́ẹ̀sì làbẹ̀ pẹ̀lú hadith masoro ó sì lálàáfíà dáadáa gbẹ̀yà kẹ́lẹ́ wa gbé hadith wa ọwọ́ àná òṣèlú àkùsọ̀ ìhà àdìsíkù làlàbàlẹ̀ ọ̀hìn ọ̀sùn náà tààrà àdìsù gbádùn ìgbéná fìlà ti wà lẹ́yìn àásù. àwọn àgọ pé ọwọ́ akẹ́ni dálẹ̀ fún ilé lọ́wọ́ àmà tí wọ́n fi adi pé ó tún dé o bó ṣe ní wọ́n dá pẹ̀ lórí òkú ni ni wọ́n máa tún ti ní wọ́n máa kírun lẹ́yìn àlázàrì ìwọ ni o. wọ́n lé lé ní oṣù mọ́tò ọba tún ṣe fẹ́ àjàdùkọ̀ tó fẹ́ kí àwọn èèyàn ní abẹ́ ti gẹ̀ẹ́sì náà kó máa sọ pé bọ́sẹ̀ ń pariwo ni dáadáa lọ́lọ́run ń lò ní sábàbí fáwa ló ń jẹ́ kí súnmọ́ ọba tó tún máa tẹ̀ka sí dáadáa ló fọlọ́wọ́ fún wa lọ. lẹ́bìlà wa. Wọ́n máa lo ọlọ́run bá ti ní lórí pípé láìpẹ́ wọ́n rí lọ́bẹ̀ àti. Wọ́n sóògùn kẹjọ kẹlá yìí. Ọ̀pọ̀ lọ́lọ́wọ́ á fi sóògùn. Òjíṣẹ́ ọlọ́run ní kí fi lè rí. Ah, àwọn òfin sínú yà. Ah, ọlọ́run láìsàn ni. tọ́lọ́ lọ́wọ́ ọba ò lè fi ìwòsàn ẹjọ́ yìí síbi ohun tó ṣe léwọ̀. àyà ọ̀tún rọ̀ sí wa ń bẹ́ akókóró mọ wá ní ọlọ́dún gbogbooro sẹ́nu torí kílé ní gbogbooro bò kò síwòsàn wa níbi ohun tọ́lọ́ ọba àlejò láti léwọ̀. àyà yòó sì lọ́mbẹ̀ wọ́n tún rọ̀ ọ̀kan lọ́mbẹ̀ rárá pé tó ní oṣù wa dójú ẹ̀ náà ni. àní bàbá kẹ ọdọ di pé súnlẹ̀ padà yé a máa ń lọ òde àwọn alálàfà ọlọ́wọ́n gbà ládùúgbò àwọn lálọ́ọ̀dù wa bẹ̀ tó labakẹ́ lọ́sẹ̀ kẹ̀kẹ́ bí aago méjìlá ọba bẹ́ẹ̀ bọ́dá ni àwa àdìjọba ńlá tó rẹ̀ ni o owó ọ̀wá ń jọ ni àti ẹ̀wá ti sọ̀rọ̀ kẹ́kẹ́ ìfà sọ pé ọwọ́ àdẹ̀ ni o làlúrí ni o làlúrí fún o pẹ̀lẹ́ bọ̀. aláyẹ̀ fún èsì làlúrí ògbógbóró kì í ṣe làlúrí bá ìgbẹ́ ẹ̀ bá fẹ́ kí àgbo yẹn ẹ̀ ẹ̀ yóò bu kémi sí aa ah! òsílà lórí kẹ̀kẹ́ mẹ́ ayé ayé ọ̀lọ́bẹ̀ ara bí fún sọ̀rọ̀ kọ́lọ́ kó sì fà. No tó lè ya hòtẹ́ẹ̀lì. Àrà ẹ̀kọ́ sí mẹ́. Sẹ́rí ó ti sẹ̀tọ́ tẹ́lẹ̀ sẹ́rí àgbàdà kan títí ayérayé kò sí mẹ́ rárá. Wọ́n ti àníyàn. Ìrẹ́gbọ̀fẹ́ náà táwọn ṣe àmà ń bè. Thank you asọ̀fin la hawla wala quwwata illa billah méjèèjì lọ́la làáfíà a lè sọ pé hayya ala salat káwa náà wí bẹ́ẹ̀ ká tún sọ pé la hawla wala quwwata illa billah tàbí ká sì faramọ́ la hawla wala quwwata illa billah gbogbo ẹni lọ́wọ́ wa rí ẹ lórí ashhadu an la ilaha illallah o lè sọ pé wa ana ashhadu ìwọ náà sì lè sọ pé ashhadu an la ilaha illallah kaba tó yà ashhadu anna muhammadu rasulullah kọlẹ sọ pé wà á ní ashhadu gbogbo ẹ pátá àwọn ẹgbẹ àwọn akọkọ jáde rẹ gbogbo ẹ lálàáfíà lẹ́yìn náà ni pé tí wọn bá ń pè kọ ọmọ náà á sì máa dáhùn èyí wọn ọkà sí kìí ṣe bí nìkan àwọn nǹkan mìíràn wà ṣùgbọ́n ọ̀rọ̀ jíjẹ ni ohun tí ká ń sọ lọ́wọ́ yìí àwọn nǹkan míì náà wà táwọn èèyàn máa ń kà sí nira ṣùgbọ́n tí mọ́nì yẹn bá lágbára èèyàn lè dúró abẹ́ sìgẹ́tì téèyàn tó nínú báàgì ẹ jẹ́ fún alábẹ̀rẹ̀ ẹni tó ti kó lẹ́tọ̀ọ́ sí kẹ̀kẹ́ láti gbà lọ́dọ̀ ìjọba wa àdéhùn agbófinró wọ́n lọ pé àfikún òfin kẹ́lẹ̀ sẹ́gọ̀ ti ti là lórí báyìí ọ̀sán gbọ́dọ̀ lọ́fẹ́ dá ṣùgbọ́n kò débẹ̀ kí wọ́n ní gómìnà wa tẹ́ra lẹ̀ ọ́ àwọn olùkọ́ mi máa ń ṣe wà pálapàla. bọ́lá bó ti yé kí wẹ́n yẹn lẹ́wọ̀ aṣọ yìí gbé ìnira ló mú àbẹ́ tíkẹ́ẹ̀tì lówó pé ẹ kóun tiẹ̀ lóhùn bí ẹ̀kan yẹn kọ́sá tiẹ̀ wọ ọ̀rọ̀ náà lọ èyí tó wọ́n máa ń ní tó wọ́n máa rìn rọ́ọ̀ ní gbogbo gbà ní. bọ́lá bó ti yé sì ló fẹ́ kí n sọ̀rọ̀ ìjẹ nìkan. àfihàn rí inú wọn tó one thousand lẹ́tọ́ lọ́gbọ́n lọ mẹ́ta wọ́n ba àtẹnìyẹ tẹ̀lé bí kádà ti tẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n nìyẹn bá lé wọ́n lè lù sílẹ̀ pé wọ́n bá lọ́wọ́ ẹgbẹ́ torí one thousand wọ́n fi ilẹ̀ tí ó dùn ọ lórí ọlọ́run ti àwọn alọ́ rẹ̀ pẹ̀lú dáadáa.